الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ليه على إيه كل كج إنه أمكان wọn jẹ iṣẹ́ rẹ̀ tí wọn máa ṣe sábàbí yóò sùn wọn sẹ́yìn kọtẹ wọn tó bá di dọkùn ìdàgbéyàm. alákọ̀ọ́kọ́ nínú abala kejì òun náà ní kéèyàn ha alukur'an kéèyàn sì máa ké lọ́pọ̀lọpọ̀ àti mà wípé alukur'an tírà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sọ àlùkùránì yìí kalẹ̀ nítorí kó lè bá jẹ́ àfinimànà fún àwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n lè bá jẹ́ ni kí wọ́n máa tẹ̀lé òfin tó wà nínú ẹ̀ wọ́n sì máa sọ́ra fún ntọ́lọ́run ọba ẹlẹ́dàá wa tó ṣe léèwọ̀ fún wa nínú ẹ̀ láṣẹ àti màá yí pé téèyàn bá fi lè ha alukur'an kálukùránì yóò sì lè dúró lórí èèyàn èèyàn bùkátà láti máa sùn èèyàn bùkátà láti máa fi gbogbo gbà kó máa fi kí alukur'an béèyàn ti tẹ́ wá ń ké téèyàn tẹnu ma ní gbogbo gbà yẹn kò sí tàbí ṣùgbọ́n ìpínlẹ̀ adé yẹn ọ̀ máa lékún sí i nítorí pé anagbọ Muhammad sallallahu alayhi wa sallam ó fi yé wa pé gbogbo ara fi kọ̀ọ̀kan tá a bá ké nínú alukur'an ẹ̀sán ààrẹ mẹ́wàá ìlọ́lọ́hàn ọba ni ó fi san fún wa ẹni tó bá wá alukur'an tó bá tún ké láti tún ké tó ń kà lákàtúnkà eléyìí ó ti ìrànlọ́wọ́ fún ní ìrànlọ́wọ́ tó ga láti lè jẹ́ ẹni tó máa ké tó sì máa kà dáadáa nítorí pé alukurani ń bùkátà ká máa ké ó ń bùkátà ká máa kà kìí ṣe bí àwọn òwe mi ọlọ́run sọ fún anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní warattil alukur'ana tartila ètò túmọ̀ sí pé ẹgbẹ̀rún gbèjì èèyàn. wọ́n lè máa ké alukur'an ṣùgbọ́n kọjá pé kíké tí wọ́n ń ké o kìí sùn náà ní kíké eléyìí tọ́lọ̀ ń bá fẹ́ ká máa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ń kà níka ti dáhùnwòrò lásán ni wọ́n á mọ òfin eléyìí tó de kíké alukur'an léde kúkúrú nípa a sì máa pé bẹ́ẹ̀ náà ẹlẹ́dàá ọ̀sán. tó ṣe ẹ̀bùn ńlá fún nípa mímọ̀ alukur'an ké nínú wa náà láti rí abdullah ibn mas'ud radiyallahu anhu tánàbí sallallahu alayhi wa sallam tó yìn tó sì sọ fáwọn sàhábà yìí pé man ahabba an yaqra' alukur'an ghaddan kama unzil falyaqra' ala qira'ati ibn ummi abd ẹjẹ àdéhùn tó fẹ́ sẹrin lẹ alimami ahmed àtàwọn míì ni wọ́n gbé jáde anabi sallallahu alayhi wa sallam ọlẹ́nìkẹ́ni tó bá wù láti kí alukur'an ní tuntun gẹ́gẹ́ bọ́lọ̀ wọn bá ti ṣe sọ nǹkan rẹ̀ ní tuntun kéèyàn máa kọ́ máa kà lórí kíkà àti abdullah ibn mas'ud. radiyallahu anhu. a ti mọ̀ pé abdullahi bin mas'ud onáà lànàbì muhammed sallallahu alayhi wa sallam sọ fún wa nínú ọ̀rọ̀ a ti sọ síwájú wípé ojúgun rẹ̀ yóò wúwo lórí òṣùwọ̀n tó bá ti dọ́gbìn dàlùkìyàm yóò ju àpáta ọ̀hùdù lọ báwo wá ni àwọn oríkèé nígbà tí ojogun bá wúwo tó bá wúwo tó kìí sìn kankan ni ló mú kí Abdullahi bin Mas'ud kọjá pé ojúgun rẹ̀ yóò wúwo tó báyìí lórí òsùn bí ìbá ṣe pé ọha alukur'an ó sì máa ń ka alukur'an lọ́pọ̀lọpọ̀ téèyàn bá ń kí alukur'an lọ́pọ̀lọpọ̀ ìmánì èèyàn máa lé fún sí òṣùwọ̀n sẹ́ẹ̀rì èèyàn yọ tẹ̀wọ̀n jọ pé dàlùkìyà ẹnikẹ́ni tó bá ha alukur'an tí ì sí ọ̀rọ̀ ọlọ́run ọba ọba tó ga tó gbangba onítàn yóò di ọ̀kan nínú àwọn ẹni tó ní alukur'an àwọn alalukur'an àwọn náà sì ní ahlullah wa khassatuhu àwọn lẹni ọlọ́ àwọn lẹni ẹ̀sà ọlọ́ ó dájú pé gbogbo wa ó wù wá láti jẹ́ ni ọlọ́ ó wù wá láti jẹ́ ni ẹ̀sà fún ọlọ́run ọba ẹlẹ́dàá o ọ̀nà tí a gbà nìyẹn láti jẹ́ ẹni ọlọ́ ẹni ẹ̀sà ọlọ́ zir. ibn Hubei, radiyallahu anhu ó ní Abdullahi ibn Mas'ud ó ní ọjọ́ ẹni tó sọ yìí pé wọ́n bá nàbì sallallahu alaihi wasallam wọ́n bá ta pákó kan wá tí wọ́n bá nàbì ara nígbà tí wọ́n wo ojúgun rẹ̀ anabi ni máa yọ tẹ́kọ̀kọ̀m kí ló ń pa yín lẹ́yìn wọ́n ní mẹ́tẹ́kọ̀tì sàkọ́ yìí ní ti ń pa wá lẹ́yìn òun náà ní bójúgun rẹ̀ méjèèjì ti ṣe tínrín anabi ni wàlẹ́dì iná fi ìbéyẹ́dẹ̀ ìnáma húnma asqalu fil mizani min anabi ni mo fi ọlọ́run ọba tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ fi búra ìnáhùnmá pé dájúdájú ojúgun rẹ̀ méjèèjì tẹ́ rí mu asqalu fil mizan min Uhud ó wúwo lórí òṣùwọ̀n ó ju òkè Uhud lọ. nínú riwaya kan Ali bin Abi Talib radiyallahu anhu ọlá nàbí sallallahu alayhi wa sallam ó Abdullahi bin Mas'ud ó aláṣẹ ikú kó gorí igi kan kọlọ bọ́ mú nǹkan kan wá lórí igi yẹn àwọn sàhábà wọn wá wo abdullahi bin mas'ud wọn wo ojúgun rẹ̀ ojúgun rẹ̀ yìí wá pa wọn lẹ́nu nítorí bí ojúgun yìí ti ṣe tínrín tó anabi sallallahu alayhi wa sallam oní ma tadhakun kí ni ń pa yín lẹ́nu la rijlu abdillah asqalu min uhud ẹsẹ̀ abdullahi bin mas'ud yóò wúwo lórí òṣùwọ̀n tó bá ti jọ́ gbin dàlùkìyàm yóò ju òkè Uhud lọ. abdullahi bin Mas'ud radiyallahu anhu látàrí ìfẹ́ tó ní sí alukur'an àti kíké tí máa ń ké alukur'an ó rí i pé eléyìí ti tó ọkọjà kó wọn máa ṣe sòyà eléyìí tọ́jà náà fi àwọn kí ni táwọn ń lo àkókò wa fún ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú tiwa lónìí ní tí ó wúlò fún aláyé tí ó sì wá láǹfààní lọ́kìyàmù òun kọ́ lọ́pọ̀lọpọ̀ wa máa ń lo àkókò rẹ̀ ní ó fa wàhálà fún aláyé tí ó padà di ìbálẹ́jọ́ fún wa tó bá ti jọ́gbé ní lọ́kìyàmù òun náà ní tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn táwọn máa mójútó lónìí sọ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ torí kíni nítorí pé n ti ń ba àwọn sọ̀hábà lẹ́rù tí ó lé wọn dènà sáti déèyàn burúkú iná ní nǹkan tó yẹ kó máa bà wá náà lẹ́rù tó yẹ kó ti sábàbí káwa náà ká déèyàn rè sọ̀hábà ò fẹ́ wọná àwa náà ò fẹ́ wọná ọmọ àlùjẹ́nà làwọn fẹ́ jẹ́ kò sí tàbí ṣùgbọ́n pàwa náà ọmọ àlùjẹ́nà la fẹ́ jẹ́ kí ló dé tó fi jẹ́ pé àwọn ń ṣe tí ó dé wọn sórí rẹ wọn ń ṣe tó jẹ́ pé yóò mú kí ìfẹ́ wọn kó tẹ̀ wọ́n lórí òṣùwọ̀n tó bá di dọ́gbìn dàlùkìyàm àwọn ọ̀dààmú pẹ̀lú gbogbo orú nǹkan wọ̀nyí tó bá bí àwa náà lè ìhàwó ńlá kọ títí rọ ọlọ́run ọba wa ǹjẹ́ iṣẹ́ rẹ̀ wo òun náà ní iṣẹ́ táwa náà ń ṣe ní tó ṣe é pé ó mú aká ìrojú níbi àti máa kí alukur'an kí ló mú wa má lè ha alukur'an ṣé àwa náà dà gẹ́gẹ́ bíi Khalid ibn al-Walid radiyallahu anhu tí ń fi gbogbo ojúmọ́ ayé tó fi ń jagun láti gbé ẹ̀sìn Islam gani ńlọ láàfin lásìkò kan láti kọ́ àti láti máa ha alukur'an alákùnrin àbí àwa ń wò pé orí tiwa kò lè gba alukur'an ìdí nu tọ̀pọ̀lọpọ̀ nínú wo tí a fi gbìyànjú rẹ̀ ẹni tó bá gbìyànjú Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá ó lè ṣe ní rọrùn tí báwa náà ti gbọ́ wípé alukur'an ó máa ń ṣìpẹ̀ fáwọn ẹni tí bá ń ké tó bá dijọ́ gbẹ̀ndà alukiyam anabi Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi Burayda al-Aslami nàbí sọ pé alukur'an yóò wà tó bá dijọ́ gbẹ̀ndà alukiyam yóò wá bá ẹni tó ṣe pé kìí fa alukur'ani ṣeré yóò wá bá gẹ́gẹ́ bí àwòrán yìí yóò máa wá sọ fẹ́ni tí ma kí alukur'ani nílé ayé wípé hal ta'rifun ǹjọ́ wa màmí bí ana alladhi kuntu ushiru laylaka wa adma'u وإن كل تاجر من وراء تجارته وأنا لك اليوم من وراء كل تاجر èmi lẹni tó ṣe é pé èmi kì í jẹ́ kó sùn láyé èmi ni màá máa jẹ́ kó ṣàìsàn èmi ni màá máa jẹ́ kó ń gbẹ kó máa gbé ọ̀nà ọ̀fun rẹ a sì ti máa yí pé gbogbo òṣòwò láyé wípé kèé ya ntí ń ṣe lówó gbogbo ìgbà yóò máa bẹ pẹ̀lú bísínẹ́sì rẹ̀ tí ń ṣe ni èmi lòwò tí wọn náà gbélé ayé sí o èmi náà ní í yá ọ lónìí tó màlàíkà kan wà bá fayu'ta al-mulk biyamini wọn á fún ní ọlá gbọ́wọ́ ọ̀tún rẹ̀ wọlkọl dàbí ṣẹmẹlẹ wọn tún fún ní mímọ abẹgbére kése lápá òsì wọn yóò bá ọrọ alẹ ọrọ ṣèké tájú wọkọr wọn wá dé ládìí ọwọ lórí rẹ̀ wọn yóò sa wàlídòhò xulẹtẹn bàbá tóbi bàbá tóbi wọn wọ wọn lásọ wọn wọ wọn lásọ gé kọmpléètì oríṣi méjì láàyè kó mọlẹ́kùnmọ́ dẹ́nìyà wa ma fiha àwọn eléyìí aṣọ tí wọ́n fún wọn yìí báyìí ọkọjà ilé ayé àti gbogbo tí ń bẹ nù rẹ̀ wọ́n mọ̀ wá sọ pé ìwọ lọ níbo la sọ yìí ti wá bá wa ìwọ sáà náà la ti ṣe tàbí jogún ru eléyìí wọ́n wá sọ fáwọn òbí rẹ̀ bi ta'limi waladikum al-Qur'an nítorí kíkọ́ tọ́ máa yín kọ́ al ni tẹ́lẹ̀ yìí fún màsí pé nígbà tẹ́yìn bá mójútó alukur'an tẹ́ ń kà tẹ́ mójútó tẹ́ ń ha tẹ́ ń sìn fi tó wà nínú rẹ̀ tẹ́ ń fi ń ṣèwà irú ọlá tí ó jẹ́ tìyín ni irú ọlá tí ó jẹ́ tàwọn bàbá yín ni tó bá dijọ́ gbẹ̀ndà alukiyam wa inna sahiba alukur'an yuqalu lahu yawma alukiyam ẹni tó ní alukur'an ti ń ké wọ́n sọ fún tó bá dijọ́ gbẹ̀ndà alukiyam ìpè iqra warqa máa kí alukur'an kó o sì fi ga ti daraja láwọn àyè gíga lónìí warattil kama kunta turattil fi dunya máa kí alukur'an tófítófí gẹ́gẹ́ bó ti ṣe máa ké tọ̀wọ̀tọ̀wọ̀ tófítófí nígbà tó wà nílé ayé fa inna manzilaka ẹ̀ńdà àkèrè àyẹ̀tùn máàk torí pé ipò tọ́ga tọ́lọ̀ ń gbé ọdẹ ibi ayàtọ̀ ọba kàdé ni tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé oríire kọ́ máa jẹ́ ti ẹni tí ó hà alukur'an oríire kọ́ máa jẹ́ ti ẹni tí ń ké lákètúnké tí ń kà majah ad-Darimi àwọn olùmọ̀pípọ̀ gẹ́gẹ́ bí Suyuti ó sì sọ pé adéfì adéfì tó fẹsẹ̀ rìn lẹ́nu bẹ́ẹ̀ náà ni Sheikh al-Albani òun náà sọ pé ó fẹsẹ̀ rìn lẹ́nu látàrí pẹ́yìn kí al-Qur'an ẹsẹ̀ al-Qur'an ẹ wo oríire tí ó jẹ́ tàwọn òbí yín náà tó bá ti jọ́ wọ́n wọ̀ wọn lásọ̀ wọ́n wọ̀ wọn lásọ̀ nítorí pọ́nmọ wọn ó jẹ́ ẹni tó ha alukur'an ó sì jẹ́ ẹni tí máa kí alukur'an nílé ayé nínú àwọn nǹkan tó máa ń jẹ́ kí ó sùn wọn sẹ́ kó wúwo lọ́jọ́ gbẹ̀ndà lùkìyàm òun náà ní sàrà àtìsè a sì màkú sàrà àtìsè wọn bẹ nínú àwọn ẹsẹ̀ ńlá téèyàn máa fi rí ojú ọlọ́ ó máa ń sọ èso tó dáa fún ẹrú lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sì ń bẹ nínú iṣẹ́ tó yẹ pé téèyàn bá ṣe ọlọ́run ọba yóò gbà yóò máa báyàn tọ́jú ẹ̀ títí yóò máa dàgbà sí yóò máa pọ̀ sí títí tí èdíjọ́ gbẹ̀ndà òkèèyàn iṣẹ́ rẹ̀ ń pọ̀ sí dáadáa rẹ̀ ń dàgbà sí látàrí pé o ṣe sàrà eléyìí yóò mú kí o sùn wọn sẹ́ẹ̀rì rẹ̀ kọ́ tẹ̀wọ̀n tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyàn níta fi ṣe sàrà kò sí tàbí ṣùgbọ́n pọ́lọ́wọ́n bá ti fún wa wọ́n bẹ nínú wa. ẹni tọ́lọ̀ ń fún lówó dáadáa ń bẹ nínú wa ẹni tọ́lọ̀ ń fún lówó wọ̀nba Ọ ń bẹ nínú wa ẹni títí ọ̀pọ̀ jù tí ò kéré jù bí ntọ́lọ̀ ń fún ọba ti ṣe ma ibẹ̀ náà ló ti máa mú ntọ́ba ti ṣe sàrà ọlọ́wọ́n bá sọ pé lọ jalè nítorí pé ọ̀fẹ́ fowó tọ́pọ̀ sí ọlọ́wọ́n sí torí oníkọ́ yanyanjẹ́ nítorí sàrà ìwọ̀n bántọ́ bá ní iná ló fi ṣe sàrà yamhaqullahu riba wa yurbi sadaqat ọlọ́run a máa fi rìbá kó ìparun a máa fi kó ìparun bá dúkìá ṣùgbọ́n sàrà ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá gba sàrà lọ́wọ́ ẹ̀dá rẹ̀ ọlọ́run máa bá wọn tọ́jú ẹ̀ ọlọ́run máa ń tọ́jú ẹ̀ yẹn máa wá ga sí sàrà yẹn máa tóbi sí sàrà yẹn máa pọ̀ sí. títí o fi di pé tó bá dé njọ elu kìyàm èló ló fi ṣe sàrà kí ni sàrà náà padà dà ẹni tó fi ẹgbẹ̀rún kan náírà tó fi ṣe sàrà tó ẹni tó ń bùkátà ntí padà dà fún lọ́dọ̀ ọlọ́ ọlọ́wọ́n bá nìkan lọ́mọ bí ó tó kó tó dijọ́ gbẹndà kìyàm pàápàá jùlọ tó bá ti pàníyàn lórí owó tó fún yàn yẹn ó fi ràn án lọ́wọ́ ni ó fi ràn án lẹ́kùn ó fún ni láti fi bá gbé ìpọ́njú kù ẹ̀san rẹ̀ ọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá dijọ́ gbẹ̀ndà lùkìyàm. nínú hadith anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí Abu Hurairah gbà wá anábì sọ pé man tasaddaqa bi'idli tamratin. من كسب طيب ولا يقبل الله إلا الطيب وإن الله يتقبلها بيمينه ثم يربيها لصاحبه كما يربي أحدكم فلوه حتى تكون مثل الجبل النبي صلى الله عليه وآله وسلم قال إن كان في لفي إن ككسي سارا ندبين لك جوه وبعد كيري kọ́mọ́ ju díẹ̀ báyìí lọ àmọ́ kọjá pé ọ̀nà tọ́tọ́ ló ti kọjá lé rẹ̀ kò jí nǹkan ní èyí tó jẹ́ tiẹ̀ ló fi ṣe sàrà a sì ti mọ̀ pé ọlọ́run ọba kì í gba nǹkan kan àyàfi tó bá mọ́ ọlọ́run ọba yóò sàrà náà ọlọ́wọ̀n fọwọ́ ọ̀tún yóò gbà á bá tọ́jú rẹ̀ yóò máa bá tọ́jú Ra ràkúnmí rẹ̀ tó bí ma ọmọ mi tí wọn bá bí fún ọlọ́run ní wá yé bọ́ tọ́jú dẹ̀bínú tó ṣe é pé ojú ju ẹ̀kúnwọ́ àtẹ́lẹwọ́ kan lọ ọlọ́run máa bọ́ tọ́jú rẹ̀ títí tí ó fi tóbi tí ó dà gẹ́gẹ́ bí òkè ńlá eléyìí túmọ̀ sí pé gbogbo sàrà tábà ṣe kò ní gbé ọlọ́run ẹlẹ́dàá wa yọ sàn yẹn lẹ́sàn lórí rẹ̀ akramakumullah ẹ má fojú di kọ́bọ̀ ẹ̀yọ̀ kan ẹ má fojú di náírà ẹyọkan o eléyìí tí ẹ mú jáde lápò tí ẹ fi ṣe sàrà àfẹni tí ń bùkátà nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa yọ gbà á yóò sì bá yín tọ́jú rẹ̀ yọ máa mójútó sàrà yọ máa pọ̀ sí sàrà yọ máa ga sí tó bá dijọ́ gbẹ̀ndà kìíyàm wàá rí i pé kọ́bọ̀ kan ọ̀jẹ́ kọ́bọ̀ kan mọ́ náírà kan ọ̀jẹ́ náírà kan mọ́ tọ́dájú. òun náà ni pé apá kan nínú àwọn èèyàn táǹjọ ń gbélé ayé níbí báyìí ó ṣeéṣe kí tọrọ lọ́dọ̀ wọn wípé ẹ̀yin náà ẹsẹ̀ sàárà pẹ́ẹ́n fún lágbájá lágbájá ò ní tí ọ̀jọ̀ ẹ ràn ó wá jẹ́ pé ọ̀wọ́ bá ń tí ní nǹkan kékeré ni ẹ sì ní ká ràn níyà ń naira lọ tí mo lè fún ojú wa bẹ̀rẹ̀ sí ní wípé ibi tí lágbájá tó ti kó twenty thousand sílẹ̀ dọ́là ó fi five hundred sílẹ̀ ṣé twenty naira lè mẹ́wàá fi lẹ̀ ṣé àwọn èèyàn ní mọ́tò ń gbọ́ ṣé wọn ò ní máa fọ rẹ́ ojú ọmọ wa ti yọ̀wọ́ akọ láti fi twenty naira yẹn ṣe sàrà tó láì mọ̀ pé tó ń bá fi twenty naira yẹn ṣe sàrà òní sẹ́kù twenty naira mọ́ lọ́dọ̀ ọlọ́ ọlọ́wọ́n máa bọ́ tọ́jú ẹ̀ ọlọ́wọ́n máa bọ́ rí yọ́ọ́ máa dàgbà sí yọ́ọ́ máa rẹ̀ sí yọ́ọ́ máa di lọ́pọ̀ ọ̀nà lọ́pọ̀ ọ̀nà lọ́pọ̀ púpọ̀ títí tí ó fi wá di bí ìdẹ̀bínú tí ò ju ẹ̀kúnwọ́ ọwọ́ kan lọ tó ti wá pọ̀ tó ti tóbi tó ti tóbi tó ti tóbi tó ti dàbí òkè ńlá torí ẹ̀ ńlọ́pàá ló fi jẹ́ pé ẹni tí kì bá ti ṣe dáadáa tọkọ̀ láti ṣe sàrà lójú ayé rẹ̀ náà máa ń sọ̀rọ̀ sàrà kì í ṣe pé ń tá àgbàlérò ní pé fáwọn bára o nítorí fáwọn bára yẹn ẹ rí i pé àwọn pọ̀lọpọ̀ nínú ẹ̀mí wọn ti kú àwọn ọ̀fẹ́ wọn lè ti kẹsà fáwọn wọn ti sọ bára yẹn dùfẹ́ Islam ti fara mọ́ ká máa ṣe bára àmọ́ tó bá dìyàn ṣe sàrà ó ní í ṣe pẹ̀lú pé ẹfún ẹni tí ò ní tóyín ẹran ẹni tí ò ní tóyín lọ́wọ́ ní ìsìtẹ́ bá sọ pé tí ìdánilẹ́kọ̀ọ́ bá ti parí o a ní nǹkan kan tá a fẹ́ fún ẹni tó bá ní bùkátà láì jẹ́ pé àwọn èèyàn gbégbá bára ẹni tó bá rí pọ̀ ní bùkátà wọ́n dà kó dóde wá ń sálẹ̀ ń bẹ̀ ẹ̀ rí i pé gbogbo ẹni tó ní bùkátà ọwà ẹ sì fún wọn ní nǹkan tẹ́ fẹ́ fún yàn láì jẹ́ pé wọ́n gbé gba bára sọ islam fẹ́ kẹ́ máa ṣe sàrà bẹ nítorí pé sàrà ṣíṣe ó ní í ṣe pẹ̀lú bùkátà wọ́n ń bùkátà rẹ̀ ni wọ́n ti gbà yàtọ̀ sẹ́bùn ẹ̀bùn kọ ẹsẹ̀ dìgbà tẹ́ni tó bùn lẹ́bùn bá bùkátà kọ sọ pé ń bùkátà bọ̀tí wọ́n tún bùn eléyẹn wọ́n á máa ṣe bẹ́ẹ̀ torí kífẹ́ ó lè bá a wà láàrin ara yẹn ṣùgbọ́n bùkátà ló bí ká gba sàrà akramakumullah alówó a lè fi ṣe sàrà alówó a lè fi ràn yàn lọ́wọ́ ikú wa dé wọ́n ní nígbà tí ikú bá dé bá ru wọn wọ́n á máa sábà tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé wọlọ má ti pa mí lónìí ah kí láǹfààní owó yìí ẹ bẹ́ẹ̀ ni wọn náà lábìlẹ rẹ kí láǹfààní owó yìí ó kú lónìí òun á sọ pé kí láǹfààní owó yìí ẹ dákun ẹ lọmílá díẹ̀ ẹ jẹ nra àlìjẹ náà bẹ́ẹ̀ náà ṣé wọn lọ ẹnìkan lábẹ́ rẹ ọlẹ ẹnìkan lábẹ́ rẹ torí pé ìbẹ̀rù òṣì èjẹ kan lè náwó ìbẹ̀rù kí ló lè ṣẹlẹ̀ lọ́la èjẹ kan lè mówó gbogbo ẹni tó bá ti wá jẹ páhùn tí kì í fowó rẹ̀ sànú gbogbo ìgbà yòówù tí kó bá dé wá bá rú wọn wọ́n máa tọrọ pé kọ́lọ̀ má ti pa àwọn lónìí kọ́dà kókó tiẹ̀ lọ àwọn la kódà kó ṣe twenty minutes àwọn fẹ́ surprise surprise ìtàn ò lẹ́nì kankan tó surprise lọ́dọ̀ lọ torí ẹ̀ wọ́n máa tọrọ pé kọ́ lọ àwọn lára nítorí pé àwọn fẹ́ ṣe sàrà àwọn sì fẹ́ ṣe dáadáa àwọn sì máa ń pé tó máa fi lè lọ àwọn lára yẹn dáadáa táwọn ó ṣe a ah, yóò sànfàní tọpọ ọjà bí ọlọ́ni wa anfiqu mimma razaqnakum min qabli an ya'tiya ahadakumul mawt فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق فأصدق وأكن من الصالحين ọlọ́wọ́n bá ní ẹ máa ná o nínú tá a fi rọ̀ yín ṣáájú kíkó tó dé wá bọ́ kanú o ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ tẹ́ ìnáwó yín láti ràn àyàn lọ́wọ́ ẹ̀náwó yín láti ṣe sàárà ẹ̀ná ṣáájú kíkó tó dé o kó mọ̀ á pé ńjọ́ tí kú bá dé iná ni ẹni tí kú dé bá yọ mọ̀ á sọ pé rọ́bì lawla akhartani tí ló dé ìwọ lọ ọba sọ̀rọ̀ alọ́ mi lára ila ajalin qarib fún mi lọ́jọ́ díẹ̀ sí mọ́tì pa mí lónìí fa asaddaq kí n lè bá ṣe sàárà ó wù mí kọ́ lọ́mi lára kí n lè láǹfààní àti ṣe sàrà wa akum minas salihin kémi náà ti ẹ̀dọ̀kan nínú àwọn ẹni rẹ̀ ẹgbẹ́ ti tọ́lọ̀ fún walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha wallahu khabirun bima ta'malun ọlọ́wọ́n bò ní lọ́ ẹ̀mí kankan lára tọ́jọ́ kú rẹ̀ bá ti pé wàláhì ibi tó ti yẹ ká ṣe làákàyè púpọ̀ ni àìtí ìkú kálukú àìtí ìpè ọjọ́ tọ́lọ̀ ń dá fún tọ́jọ́ tọ́lọ̀ ń dá fún kálukú bá pé yọ lọ náà torí ẹ̀ àwọn tá a ti wá mọ̀ ipa kú náà nígbà tọ́jọ́ wa bá tó kí ló dé tá a máa gbìyànjú láti máa ná nínú owó wa láti fi sàánú ẹni tí ń bùkátà láti fi gbé ìnira kúrò fẹ́ni tára ni láti fi mú ìpọ́njú kúrò fẹ́ni tó jú ń pọ́n láti fi ṣe ìrànlọ́wọ́ fẹ́ni tó ṣe pé kò rọ́wọ́ mú lọ sẹ́nu a ti mọ̀ yín pé ẹni tó lówó lódodo owó tó ní lódodo ọ̀nà lè tọ́ jẹ àbọ̀ ọ̀nà lójú ayé rẹ kó tó di pọ̀kú ṣùgbọ́n tó bá fi lè lọ́n kankan lára tó bá ṣẹ́kù lẹ́yìn ikú rẹ owó yẹn sọ owó owó olówó lọ ń bá wọn ṣe mẹgáàdì lé lórí ọdẹ lásán lọ ń bá wọn ṣe nítorí pé owó yẹn padà di tẹlómìn torí ẹ kò sí tàbí ṣùgbọ́n alhassan al-basri oníjọ gbẹndé alqiyam ọjọ́ tí máa kún fún àbámọ̀ ni àwọn àbámọ̀ púpọ̀ wà níjọ gbẹndé alqiyam ó wá lè jọ gàdì nínú àwọn àbámọ̀ tó bá ti jọ gbẹndé alqiyam òun náà nìkẹ́nìkan nínú wa lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù kó rí owó rẹ̀ nínú òṣùwọ̀n ẹlòmíì báwo wá láti fèrè owó wa nínú òṣùwọ̀n ẹlòmíì ṣé bówó tiwa ni bóò láti rí nínú òṣùwọ̀n ẹlòmíì alḥasan albasri ó ní sẹ́yìn màbí ó ti ṣẹlẹ̀ ó ní ẹ̀jẹ̀ ń tó fún yín létí ó náà tó ti pọ́ lọ́wọ́ bá fún lówó ọlọ́run apá láti pé owó rẹ̀ máa ná máa pé ìwọ ọlọ́run ọba nínú owó rẹ máa ṣe ńtọ́tọ́tọ́ yẹ nínú owó rẹ ọwọ́ abẹ́rẹ́ sí ní sáfù ọ̀nwá wọ́n máa wó kìí ná owó rẹ orí bẹ́ẹ̀ náà lọ́wọ́ àwà tó fi kú ó kú ẹlòmíì jogún owó lọ́wọ́ rẹ̀ yọ̀wọ́ àmọ́ rí owó tiẹ̀ tó ń kó nínú òṣùwọ̀n àtẹlómi ìpè ẹlòmí owó òwọ́kójọ tó ọkọ̀ láti ṣe dáadáa pẹ̀lú rẹ̀ láyé iná wa wá lóyìí tóun fi wá ra àlìjẹ́nà ìwọ náà ó rí i pé yẹ sọ́ọ̀tì owó yẹn ìwọ ni gbogbo ìtìsẹ̀ jẹ́ kíkójọ ìwọ lọ làágùn rẹ̀ wọlé àti ìgbà tí rere owó wàá jáde nǹkan ta lórí mú ọmọ rẹ tó jogún rẹ àwọn ẹbí rẹ tó jogún rẹ iye kan rẹ tó wọ́ bọ́ sí lọ́wọ́ àwọn ni wọ́n padà ṣàǹfààní lára owó yìí kí wọ́n ní wọ́n rí mú bàbá mi gbádì bàbá ọdẹ kò sí kankan tó rí mú lára owó ní pọ̀ nsọ̀dẹ lọ torí ẹ ẹkú yàá ẹkú yàá ẹkú ẹ̀sìn ṣe ẹ̀yin tẹ lówó tẹ ń dì má dì. e tẹ́ lówó tẹ́ lè sàánú nínú e wọ́n ní ẹ ṣe o pẹ̀lú owó yìí ọ̀rọ̀ yìí pé ńgbà tán ní ẹ ṣe ẹni tí ń sọ fún ọ gbowó rẹ̀ àbúrò pọ́lọ́ ń owó tá ló fún ọ gan ẹbí náà ló fún ọ ìwọ wá láti náwó láti fowó ti fi ra oríire fúnra yín kẹ́ lọ ọ̀nà ra ọlọ́wọ́n bá sínú àrí púpọ̀ kọ́ ṣe dáadáa ṣèkínní ṣèkínní gbogbo eléyìí ò sí sókùú máa jáde wá sí òkú kan sí tí ó jáde wá sí. ẹ̀rù tí ń wá òun náà ni pé ká mọ̀ lọ ná owó yìí kó wá jẹ́ pé lẹ́yìn rẹ̀ àní ní nǹkan kan má ká mọ̀ lọ ná owó yìí kó wá jẹ́ pé lẹ́yìn rẹ̀ á padà ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ pé yabna adam anfiq unfiq alayk ìwọ máa nẹ́bí adam máa ná nínú nǹkan tí mo fún èmi náà máa ná lé ọ lórí tó bá jẹ́ pé láyé twenty thousand naira lèèyàn bá ní bùkátà títí ń bẹ wájú wa ó tó bùkátà two hundred thousand naira sẹ́mi pé bùkátà tó fẹ́ tú kẹ́kẹ́ kò ní jẹ́ ká lè mú nǹkan kan nínú twenty thousand naira nítorí two hundred minus twenty ó tún ṣẹ́kù one hundred and eighty thousand kótó di parí bùkátà ti sin gbọ́nù àtúmẹ̀tì ó tún yọjú lọ́la aha ayé náwó sí ojú ọ̀nà ojú ọ̀nà ọlọ́ǹkan wá sílẹ̀ ayé ṣèrànlọ́wọ́ fáláì nìkan wá sílẹ̀ ṣé ẹni tó ní twenty thousand tó ń bùkátà one eighty thousand pẹ̀lú ẹ̀ sẹ́rù pé yọ rọrùn fún láti mú five thousand yọ máa rò pé káì ọ̀fẹ́ bá tèmi jẹ́ ipò tèmi gan wà mo bá rẹ́ni fẹ́ fún ni mo bá rà ni wọ́n gbà á ní fẹ́ mú five thousand bọ́ọ̀lù tí wàá máa ń sọ ọlá fún yàn ni pé tí mo bá fi lè tiraka tí mo bá fi lè mú five thousand nínú twenty torí pé eléyìí tí mo bá fún five thousand gbogbo bùkátà tiẹ̀ ti gbọ́ mo dùn nú torí pé nítorí ọmọ fi sínú àfẹ́rù ni kó o dùn ọmọ làkejì nínú èmi wọn kó five thousand yẹn fún wọn tún padà sẹ́yìn nu lójú ọmọ èèyàn wàláhì látàrí five thousand ọlọ́run lè wá sínú fifty thousand fẹ́mi látàrí five thousand ok tí fifty thousand tó bá kú fifteen ó di kí ni sixty five à ń súnmọ́ bíi tá à ń lọ àbá àsúnmọ́ à ń súnmọ́ ẹ kíyèsí kò sí tọrọ kọ́bọ̀ tí èèyàn bùn yàrá láyé. kò sí tọrọkọ bọ̀ tẹ́ fi ṣe sàrà àríla yìí ẹ̀yin náà rí i pé kò kò dínà ọlọ́run ti fún yín ní ntọ́ jùlọ nítorí máa ṣẹlẹ̀ téèyàn bá wá pọ láti ràn yàn lọ́wọ́ ẹ tó rò ó èló lẹ fi ràn yàn èló lẹ fi ṣe sàrà tí ń padà ń anybody tọ́lọ̀ ń bá ràn lọ́wọ́ láti lè ran ọmọlàkejì lọ́wọ́ tọ́lọ̀ ń bá ràn lọ́wọ́ láti lè sàrà fọkàn ike nǹkan tó fún yàn àkọ́kọ́ kọ̀kọ́kọ́ sọnù lọ́dọ̀ ọlọ́ ẹlẹ́ẹ̀kejì láyé ń bí kúmá ọlọ́run bó tún fi omi yóò tún rọ́pò fún ìdí inú tó fi jẹ́ pé àwọn ẹni tó lówó láyé ẹ̀rí torí kọ́ àwọn ti mọ̀ pé gbogbo ní táwọn bá ná ọlọ́wọ́n bó ti dì fáwọn bóyá ńgbà tó ń ṣe business bóyá gbogbo ntí máa jẹ lérè nídìí business rẹ̀ tó bá ṣe transaction kan gbogbo ojú five hundred thousand lọ ó wá díjú gbàtí wọ́n wá bá oní kìnnìkan kìnnìkan sáfẹ́sẹ́ máa tójọ́ ọba <laughs> kó three hundred thousand lọ́ba kó fún un ní máa ń wù pé sí láyé yìí náà ẹnìkan tó lè ṣe bẹ́ẹ̀ à ẹ dákun máa lọ ọlọ́run ló fún yín ṣé ń lọ sọ fáwọn èèyàn mọ́tíláṣí kí wọ́n bá dúpẹ́ fún yín má sọ fẹ́ẹ́ nìkankan ọlọ́run là ṣe fún àbá ọlọ́run wá sí na business dípò five hundred thousand tí máa jẹ léèrè ní wọ́n á ń jèrè five million ẹ dákun ṣé sàrà ọgbà àbí ọgbà ọgbà ó túmọ̀ sí pé ọlọ́run ọba tara three hundred thousand ni wọ́n fún ọ ní five million dípò five hundred thousand wàláì kò ṣòro fọlọ àìmọye èèyàn lọ́lọ́run ti ṣe bẹ́ẹ̀ fún rí láyé torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹnìkan tó ní owó ní orílẹ̀-èdè kan ó mú owó tó tó tó dín díẹ̀ sí five hundred million dollars. ó ló ń fi sílẹ̀ waqfan lillah pé kí wọ́n máa fi ṣiṣẹ́ ọlọ́run káàkiri gbogbo àgbáńlá yìí àwọn ọmọ rẹ̀ wá láǹfààní àti gbọ́ information yìí sẹ́wọ̀n káwọn ọmọ náà fìtínà làwọn náà wọ́n dàbí ọ̀rẹ́ wa kan ní ó ń sin màálù màálù ẹ̀yọ̀ kan náà ní àbí méjì ó sẹ́wọ̀n pé ńlẹ̀ lárúbá ń bo nílẹ̀ ilẹ̀ ọlọ́ra wa so gbàtà tí wọ́n á padà lọ síbẹ̀ àwa màálù màálù mo ní màálù rẹ wá ìwọ rẹ wá ó ní à ó ń ti ta ọ kí ló dé tó ta ó láwọn ọmọ àtìyàwó wọn fìtínà o gbóò ní kí ló dé tán fi fìtínà rẹ ó ní wọn sọ wípé màálù lẹ ń fowó tọ́jú ẹ tọ́jú àwọn ọmọ àtìyàwó so ó ní ìgbà tíjà tí wàá ṣẹlẹ̀ láàrin fámìlì àti màálù so ó ní láti dispose màálù pé kí màálù ọmọ àlọ́ ń tiẹ̀ ilé látúnṣe akramakumullah oníbòǹṣe ta màálù nù the same thing náà ni tẹnìkan bá fi lè wá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ yín ẹ má jẹ́ àwọn ìyàwó yín ọgbọ́ ẹ má jẹ́ àwọn ọmọ yín ọgbọ́ ọ̀rọ̀ pọ̀lọpọ̀ nínú àwọn oníjẹ́ kẹsì rere tẹnìkan wá wá ràn wá kọ́ wa mọ̀ kó nǹkan yẹn bọ̀ báyìí wọ́n ti wá wá one thousand naira yàtọ̀ tí one thousand naira bá ga bí ọwọ́ mi yìí báyìí ó ti tẹ́ lónìí bóyá five hundred thousand ẹ̀yin wá ń gbé bọ̀ báyìí ìyàwó wá ń gbé pẹ̀lẹ́ ń lọ náà rí aláàjì mo fẹ́ jáde lọ sí mo rí pé gbé nǹkan kan lọ mo gbé nǹkan lọ ńkọ́ subhanallah <laughs> torí pé tí ìwọ bá pé ẹ mo gbé nǹkan lọ mo fẹ́ fún ẹni tó wà ràn lọ́wọ́ ni èèlò lè wá fẹ́ fún five hundred thousand ah ẹ pa mí ayé <laughs> torí pé wọ́n máa wò ó pé àwa la lẹ́tọ̀ọ́ sí jù lódodo àwọn náà lẹ́tọ̀ọ́ sí jù nítorí pé dáadáa tó bá ṣe sáwọn kò ní jẹ́ dáadáa lásán dáadáa ni àti pọ̀ tún tọ́jú ilé ọlọ́wọ́n bó fọ́n ládàá púpọ̀ torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé àwọn ọmọ olówó yẹn wọ́n wá yarí torí pé wọ́n ti gbé jáde nínú ìròyìn òun ò ní kó gbé jáde nínú ìròyìn mọ́tò wọ́n ìròyìn gbé wọ́n bàbá wa inú tó tọ́ wa yá kaba adúrò owó yìí òní wọ́n kún lélẹ̀ kí ni tọ́ wa fẹ́ fi sílẹ̀ fáwọn ọmọ rẹ̀ àwọn mọ̀lẹ́bí àwọn ìyẹ́ká àwọn ará lọ́ba ni kí ni owó tá a la fi sílẹ̀ kí wọ́n máa fi ti sí ọlọ́run kí ló jẹ́ lẹ́gbẹ̀ẹ́ owó wa yòókù kò kankan Allahu Akbar wallahu yarzuqu man yasha'u bighayri hisab torí délé ẹ má jẹ́ kí á jẹ́ kí o ṣe eléyìí tí ń bá wa jà àbí èyí tí ò tí ì dé tá à ń bẹ̀rù ẹ má jẹ́ àjọ máa di wa lọ́nà láti máa ṣe dáadáa kọlọ̀ wọn lè dá wa kó fún wa ní dáàmà ṣe ṣe dáadáa kó sì ṣàánú wa. عبد الرحمن ابن حبيب رحمه الله وما جوابه ó gbóúnjẹ ìpàdé wá gbóúnjẹ ìpàdé yóò wá gbóúnjẹ yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi fún àwọn aláìní oní wọ́n gbóúnjẹ wá fún ọ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi fún àwọn aláìní àwọn aláìní wọn mọ wá sọ ike barakallahu fik ọlọ́wọ́n bá yóò fi ìbùkún rẹ̀ fún yín oní wọn tó máa sọ pé wà barakallahu fikum ọlọ́wọ́n tó ìbùkún rẹ̀ fẹ́yìn náà bí mo wá sọ ike àìsà ọlọ́wọ́n kó yánu ti sọ ike idha tasaddaqtum wadu'iya lakum tẹ́ bá fi lè ṣe sàrà tí wọ́n sì ṣàdúrà fún yín faruddu ẹ̀yin náà dá wọn lóhùn hatta yabqa lakum ajru ma tasaddaqtum lọ́nà tó fi jẹ́ pé ládàá sàrà yín ò ní sọnù yẹn ni pé ogun yẹn ní ẹni tó wá fún ní tó ṣe sàrà fún ọ ni sọ lẹ́sàn-án rẹ̀ wọn náà sọ pé ọlọ́run sẹ́yìn náà lẹ́sàn-án rẹ̀ ó ti di Adua pàdé adua sàrà wa sẹ́kù sàrà sẹ́kù pé ń gba ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọ̀nà àmọ́ tó bá yẹ pé bó ṣe ṣe sàrà ó bùn yẹn búrẹ́dì ó ṣe sàrà fún yẹn pẹ̀lú búrẹ́dì òun adọ́lọ́ ọ̀sán yín lẹ́sàn rí wọ́n wá dákẹ́ ó túmọ̀ sí pé ó ti gba ládàá sàrà tó ṣe ọmọ sórí pé ọlọ́run san lẹ́sàn-án rí ama yìí pé ọlọ́run sọ ní sáré wàá gbà láyé wàá gbà lálùkìyà mi ṣùgbọ́n kò dàbí kó ní ọlọ́run sàn yín lẹ́sàn rè kí wọ́n náà sọ pé ọlọ́run sàn yín náà lẹ́sàn rè ajẹ́pẹ́ yìí méjèèjì ti ṣàdúrà fúnra yín ẹ gbà ládà rẹ̀ lọ́dọ̀ ọlọ ọwọ́ akúládà sàrà tó ṣe ọlọ́run ọbọ̀ sàn pọ̀ ọlọ́run ọbọ̀ tọ́jú rẹ̀ tó eléyìí pàtàkì púpọ̀ kíkẹ́ ká mójútó. èwo lọ́wọ́ adájú nínú sàrà eléyìí kan yẹ ká máa ṣe o náà ní pé sàrà tábàṣe ká ṣe sàrà tó ti pé àǹfààní rẹ̀ kò ní ma lórí àwa nìkan kò sì ní ma lórí ẹni tá a ṣe fún nìkan ká ṣe sàrà tó ṣe pé yẹn púpọ̀ wọ́n ṣàǹfààní níbẹ̀ ká sì ṣe sàrà ní ìgbà tó ti pa lálàáfíà àsìkò téèyàn gbádùn. ilẹ̀ yẹn fẹ́ náwó jù nítorí pé àwọn project téèyàn ti design fúnra ara rẹ̀ ọ̀pọ̀ èèyàn sì ń bẹ̀rù òṣì àsìkò tẹ́ lálàáfíà tẹ́ ń bẹ̀rù òṣì ìgbà náà tẹ́ ń ran kan pé kówó tún pọ̀ sí kówó pọ̀ sí ìgbà so eléyìí pàtàkì púpọ̀ hadith anabi muhammad sallallahu alayhi wa sallam tó wà látọ̀dọ̀ abu ẹnìkan wá wa. ó ní ya Rasulullah ayyu sadaqati a'zamu ajra iri anábì sàrà àwo lẹ́sàn rẹ̀ pọ̀ jù qal an wa anta sahih èyí tẹ̀sán rẹ̀ máa pọ jù wọn náà ni kò ṣe sàrà nígbà tó lálàáfíà ẹja kíyèsí alálàáfíà agbádùn àti lọ́fíìtù tó lórí ìdìbòlẹ̀ àárẹ̀ tó ìgbà náà. ṣẹ́yìn nígbà tó já torí gbogbo ẹni tó lálàáfíà ẹ̀mí ahọ́n máa bẹ fún ọ kò ní fẹ́ náwó nítorí ọmọ àwọn òkè à èmi gbá tí mo fẹ́ ṣe sówó tí mo ní ti kábí àmọ́ tó bá jẹ́ pé ẹ̀ bá ń sáré tẹ́ ń bá ń sáré èyí já hun téèyàn bá ń sáré so torí sọ ma sọ pé iye báyìí tẹ́ ẹ bá ti lè ná àárẹ̀ ni tó fún yín lóògùn tí ń ṣe yín yóò nìkan lọ kó jáde torí ẹ ẹni tó gbádùn tẹ̀mí ahọ́n bẹ pẹ̀lú ẹ̀ takshal faqr nígbà tó ń bẹ̀rù òṣì ìgbà tó ń bẹ̀rù òṣì torí kò sí olówó tí ò bẹ̀rù òṣì torí ẹ̀ ló jẹ́ pé tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ olówó níbi tí kálukú ti ń ṣàdúrà bí ká pé ẹ̀ ń ṣe tọ́wọ́ kálukú ń bẹ lọ́wọ́ àdó olówó náà ní kọ́ ọlọ́mọdé ara padà sí ibú ó ti ní kò ní má ọlọ́mọ fi sàdánwò fún wa aláìní ńkọ́ kí ládùú àti ẹ̀ ọlọ́mọdé wọn kú sínú òṣì yìí nà so <laughs> torí kò wò sí ní kankan so àmọ́ lówó àdó àti ẹ̀ ní pé ọlọ́mọdé ara padà sí ibú ọlọ́mọdé ara padà sí ibú ọlọ́mọdé ọtọ́ sí wa ọlọ́dàkùn ṣàánú wa torí ẹ̀ olówó lè máa sá lọ́kọ́ máa sábọ̀ ẹ̀rí pẹ́ lómi ní sin ibà ó lè gẹ́sí mọ́ṣáláṣí

dúkìá wọn ò ní parun ẹlòmíì òun sì lè máa lọ sí madina anabi sallallahu alayhi wa sallam oríṣiríṣi lẹ́ẹ̀ máa gbọ́ ó ní nígbà táwọn lọ sí sàárì anabi lọ́nà à òun sọ fún anabi o àpàdà sí ibú òun ọ̀fẹ́ o wà anabi má gbàgbé mi o ibi tá a jọ sọ̀rọ̀ sí má yí padà o mọ wá ń wo ẹnu ẹni náà pé olódò mà ni wọ́n kí ní burúkú ìbàyẹn ṣé wọ́n máa lọ ṣe rubbish nonsense iwájú sàárì anabi kì oníkọ̀ọ̀kan mi mo ní kò sí wàhálà odò tí ń bọ̀ ọjà ó dájú pé aláìmọ̀kan ni ọ nítorí wọn ń pẹ nìkan ránṣẹ́ nàìjíríà ó ní mo ti báyìí náà jíṣẹ́ sí o mo ní ọmọ gbàgbé yín o <laughs> subhanallah ṣe ànábì àmà sọlọ subhanallah ẹlòmíì ẹrí pé lọ hajj ọmọ bá ti lọ sí hajj owó wọn ní tán àrísìkí wọn so ẹlòmíì òun lè máa lọ ọmúra lójoojúmọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù lọ́dọọdún àbí òye wa ike tó ń bá ti lọ sí ọmúra insha allah yẹn ò ní tán so òun náà ń ṣera rẹ̀ láǹfààní ṣùgbọ́n àǹfààní orí ara rẹ̀ nìkan ló mà kò sí ọmọ ara rẹ̀ láǹfààní kódà bí ẹni tó gbé kànga lẹ̀ sẹ́wọ̀n pé kànga yẹn onìkan kọ́ ni ó mú bẹ̀ onìkan kọ́ ni ó bù mú ni ó bù wẹ̀ ní ó bù fọṣọ ní ó bù serere ń bẹ gbogbo ara yìí ní ọmọ sàǹfààní ń bẹ torí ẹ ló ti jẹ pé ìgbà tẹ́ ń bẹ̀rù òṣì tẹ́ ń fẹ́ owó wọtẹ malolọrìnà tẹ́ ń fẹ́ owó ìgbà náà nìkẹ́ máa ṣe sára ìdí nu ẹ̀yin náà ti rí sampo oríṣiríṣi nàìjíríà yìí ó kù kálukú ó mú ìtìmọ̀ afẹ́ àwọn èèyàn tó lówó láwùjọ kọ̀ọ̀kan tá a gbé láwùjọ kọ̀ọ̀kan tá a wà ní àwọn àwùjọ míì tá a dé rí ní nàìjíríà yìí àwọn èèyàn wà tó lówó tó yẹ pé owó tí wọ́n níyàn bí wọ́n ṣe lówó tó ni wọ́n máa náwó tó ẹ rí i pé wọ́n mọ̀ọ́sì títí tí wọ́n fi kó láyé àjẹ́ ike níná tí wọ́n náwó wọn kò pé kówó wọn tán ẹ sì ṣe rí náà nínú àwùjọ nàìjíríà wà yìí àwọn ẹni tó lọ ń fún lówó tí wọ́n yà hún àwọn ẹni tó lọ ń fún lówó tí wọ́n ò lè ná ẹ rí pẹ́ kó tó kú owó rẹ̀ padà di tàn so eléyìí túmọ̀ sí pé kọ́kọ́rọ́ tí máa mú kí èèyàn máa rówó múná ní gbogbo ìgbà nù gbèsè ayé rẹ̀ òun náà nìkan máa náwó nígbà tó gbádùn ní ìgbà tẹ́mi ahun bẹ pẹ̀lú ẹ̀ ìgbà tẹ́rù òṣì ń bọ̀ gbàtọ́ ọ̀ràn kan tó mo fẹ́ ní mo fẹ́ ní mo fẹ́ ní ìgbà náà ní kí wọn náà ọlọ́run bó sì sànù rẹ̀ báwo nínú gbogbo wa ṣe máa dùn tá a bá fi lè gbé bùkátà lọ bẹ́ẹ̀ nìkan lẹ́yìn tá a ti bẹ́ lọ́n tá a ti bẹ́ lọ́n ó ń sìn wá wọlé wọ́n wá sọ pé bùkátà tá à ń fẹ́ kẹ́ ṣàánú wa lórí ẹ̀ seven thousand naira náà seven thousand péré aníbẹ̀ẹ́nì sẹ́wọ̀n pé lójú tiẹ̀ ló ti péré ẹni tí nǹkan ṣe kò sí péré mẹ́ ọba ti jáde lọ́ba dé ọba mú seven thousand ọba kólé wa lọ́wọ́ ó tún mú three thousand ó ní ká tún fi sáko ẹ dákun bóòlù àti ṣàdúrà fún tó bóòlù nínú owó ti ṣe dùn tó ṣebí èèyàn kan lò àwa náà nǹkan ṣebí èèyàn làwa náà ṣé bóńtì ṣe dùn wá nú tó òye káwa náà gbìyànjú nú ayé wa pé ta làwa náà rí dùn nú láyé bó ti yẹ kó wà nù kì í ṣe pé káwọ́ jẹ́ ọlọ́wọ́ gbọ́rẹ́ tí èyí tàyàn lọ́rẹ̀ wọ́n kàn mọ́ fáwa ni káwọn ọmọ ronú ká fún yàn kò sóore lára aru onítọ̀ kò sì sẹ́nìkan nínú aláyè yìí tẹ́rù ọlọ́nkan ò ti rẹ̀ lẹ́kún rí lọ́nà kan àbí gbọ́nà mi bóyá látàrí ìbéèrè àbí látàrí àìbéèrè yóò ti ṣẹlẹ̀ sí rí náà ní tẹ́pẹ́rú ọlọ́ọ̀kan bí a tẹ́bí bó náà ṣe ń bẹ̀rù òṣìnú bó náà ṣe ń fẹ́ kí tòun ọmọ pọ̀ sí náà nìyẹn ọmọ ẹnìkan ló náà àwọn kan sì jọ máa tiẹ̀ náà tó ń ti gbogbo ń ti gbogbo wa ń sọ́ra fún yìí náà ló ń tún ti mú ló ti fún wa àwa náà ta làwa náà fẹ́ jẹ́ ni tó sàánú fún a gbọ́dọ̀ máa ronú rẹ̀ nù gbèsè ayé wa ayé ṣé àríṣẹ́ à ń tajà à ń ṣiṣẹ́ ọwọ́ ẹ má ṣe gbàgbọ́ wípé gbogbo owó tá à ń rí à ń rí fórí ara wa lásán nítorí gbogbo ẹ tó bá ti gbà bẹ́ẹ̀ kò ní wúlò fọmọ èèyàn kódà kò ní wúlò fún mọ̀lẹ́bí rẹ̀ ẹ jẹ́ àfi sínú ẹ̀mí wa wípé ọlọ́run ọba kádàrà wípé owó tèmi bá ṣiṣẹ́ rí èmi mo ṣiṣẹ́ rí ṣùgbọ́n lòun ọba ó kádàrá pé kí n fowó yìí ṣe èèyàn míì náà láǹfààní nítorí pé owó tèmi ńlẹ tèmi bá ná tí mo bá sì fi ṣèyàn láǹfààní kí n tó lọ àmì èyí tí mi ná tí n fi ṣèyàn láǹfààní tí mo fi lọ owó olówó ni náà la fi sọ pé àpèjúwe rẹ̀ òun náà ni pé téèyàn bá kú láago méjì. káwa kó ṣẹlẹ̀ pé ọlọ́run bá dá yẹn padà láago méje alẹ́ wákàtí márùn èèyàn bá bá pé nǹkan ti yí padà yóò yí padà bí ò ní yí padà yóò yí padà tẹ́lẹ̀ náà gbogbo àwọn ọmọ tí ń sunkún àwọn ìyàwó tí ń sunkún gbogbo àwọn ẹ̀sìn títí dìgbà díẹ̀ so tó ń ti pé nu súnà kọ́tọ́ kẹ́ máa sunkún kẹ́ máa wù ó. akramakumullah títí dìgbà díẹ̀ kálukú àwọn ọmọ kan wọ́n dúró de káago márùn-ún ó lù mí ilẹ̀ ti dá àwọn ọmọ kan ti kọ́kọ́ kó mọ́tò bíi méjì ẹ lọ pàkí ẹ̀ sí ilé pápá mo rò pé àwọn fáìlì kan wà nínú showcase yẹn ẹ bá mi kó ẹ bá mi kó ẹ bá mi kó ẹ kó àwọn eléyẹn lọ sí ilé tó wà ní wọ́n ti pè é ìkòròdú ah, ah, láti Ògbómọ̀ṣọ́ ìkòròdú bẹ́ẹ̀ ní ọlọ́kùn síbẹ̀ ibi tí mo fẹ́ kí fáìlì hàn wà nù. àfà pápápá aago méje aago márùn gbogbo nǹkan ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èlò ní káàsì tó wà nulẹ̀ wọ́n ti tún lọ kó ọlọ́run á dá wọ́n padà láago méje wákàtí márùn péré náà ló dé nínú ìrìn àjò yìí o so wọ́n á dé láago méje wọ́n á bá pé gbogbo nǹkan ti yí padà pé ah, ẹ̀yin ọmọ yìí àti ẹ̀yin ìyàwó kí ló ń ṣẹlẹ̀ bí ìwọ ta nù èmi bàbá lè bàbá léwu tó ti kú láti gbà wò májà rí náà kàgà o. ẹ <laughs> ẹ tí mo ti rántí ni pé showcase yẹn gbogbo àwọn document showcase show what? la ilaha illallah. ẹ wo wákàtí márùn péré ni o wàhálà ò tó bẹ́ẹ̀ ó lè dá nǹkan padà mọ́. wọ́n sọ fún ọ pé you have nothing here èmi mo ṣe gbogbo ṣe gbogbo kíni tó o bá sọra á fi lùlù ti ọlọ́run báyìí ṣe rí ẹ mọ̀ pé ǹbẹ láyé lẹ níyì ẹ mọ̀ pé nǹkan kan ò ṣe lẹ gbogbo ọmọ ìyàwó nǹkan kọ́dà ò kù tó ti mọ wọn ara nítorí pé ń sáré pé ìgbẹ́ ò ní bírèkì máa. ìtọ̀ ní bírèkì má lára ìyàwó kọ̀kọ́ yẹ síbì kan àwọn ọmọ náà nífẹ̀ẹ́ dọ́dọ̀ rẹ̀ má ọlọ́run dákun wa táyé yìí náà wọn lọ èèyàn sí yàrá tí ọ jù nínú ilé rẹ̀ sọmọ pé ló gbé yàrá tó dáa jù ní torí ló lọ ẹ̀ sí yàrá tí jù táwọn ọmọ bá ti wá wọn kàn lọ́dọ̀ àwọn ìyá wọn ní kálukú lọ kí àìtí ìtúnṣe ìyá rẹ̀ náà sákàárọ̀ ẹ pẹ̀lú ẹkùjọ́ mẹ́ta ọ̀dà ẹ wá lọ kí bàbá yín ṣé wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí wàhálà míì ní débẹ̀ bọ́ kò sí wàhálà ẹ́ bàbá nù bàbá tó ti páàkì sínú yàrá kan tó ké ìgbẹ́ kan dà láìsí break ìtọ̀ ń dà láìsí break wọ́n ti pàtì àwọn ìyàwó wọn àwọn ò lè fi mú lọ máa ọkọ yín mà ní wọn wá nìkìnnì bẹ́ẹ̀ bá gba nani kan tí wọn máa nani bàbá wọn nani bàbá àgbàlagbà akramakumullah ẹlòmíín ṣẹlẹ̀ síbẹ̀ láyé ni wọn ti gbọ́ nípa ẹni tó lówó yìí náà tó ṣe pé ńgbà tó lọ ń gbé àdánwò dé bá lẹ́yìn tó ti dàgbà bó ti dàgbà tó wọn ń pampers fún special request wọ́n lọ sí iléeṣẹ́ pampers wọ́n bá ń ṣe ètò tóbi àkàràmọ̀kùnmọ̀gbọ́n gbogbo ìyàwó sáfù gbogbo ọmọ sáfù sọgátó akọ àkù ọlọ́run akádàrà kọ padà wá ìwọ ò tó bẹ̀ ẹ dákun ẹ dé fún kálukú wọ́n sàǹfààní lára owó ẹ̀ sebẹ́yìn náà lẹ sọ ní yorùbá lẹ́wù kíkẹ́ kọ́ mu ó tó jogún ẹ̀yin ọ̀jọ̀gbọ̀n ẹ̀mẹ́jì ọ̀jọ̀gbọ̀n lásán kọ́mọ tó jogún ẹjẹ gbẹ̀rún àmọ́ kìí ṣe jíjẹ tí Yorùbá lẹ́wù ẹ fowó yìí ṣàǹfààní fúnra yín ibi tá à ń lọ ń bà wá lẹ́rù kí la mà tí ó ṣẹlẹ̀ sí wa tí wọ́n bá ti gbé wa sí sàárè kí la mà tí ó jẹ sábàbí àti rọ́nà àbáyọ ọlọ́run ọba sì ṣàánú wa pẹ̀lú owó yìí títí nàlẹ́ ayé yìí a ike ẹ jẹ́ ká má gbàgbé ara wa kí ni tí mo lè ṣe kí ni tí mo lè ṣe láàrin mi sọ́lọ̀ tí ń sọra tí kárí mi ò ní bàjẹ́ máa ń lọ́wọ́ tí ó jẹ́ sábàbí tí ń fi rálì jẹ́ náà wò eléyìí pàtàkì kọ́ ní kálukú wọn lájẹ̀ndà rẹ̀ ẹ jẹ́ ká ṣe sàárà fún aláìní ìgbà tí àwa jẹ́ni tó gbádùn tó ṣì ti ń bà wá lẹ́rù tá a sì lẹ́mìí ahùn fẹ́ láti jólówó gbà náà ní ká ṣe sàrà anábì ni wala tumhil ẹ gbọ́dọ̀ lọ lára hatta idha balagatil hulqum ẹ má lọ sàrà yín lára títí tẹ̀mí yóò fi wá gògóńgò yẹn ni pé àpèjúwe mi ni ti ń bẹ ní gbogbo ara àmọ́njọ́ tẹ̀mí ọba bọ́ yóò fi gbogbo ibi tó wà sílẹ̀ yóò máa jáde bọ̀ yóò máa jáde bọ̀ títí tí ó fi dé gògóńgò tó bá ti dé gògóńgò ìmúra àti jáde tọ tẹmí bá ti wá dé gògóńgò ẹni tó bá lọ sára tiẹ̀ lára dìgbà yẹn tí ọmọ wa sọ pé li fulanin kada wa li fulanin kada ọdà tí wọn bá kú ẹ sáfún lágbájá ní sọba àbí wọn má ti jẹun kú wá pélé yìí ìwọ náà wá pélé yìí. ẹni tó ti wà nípò pẹ́mi ti dé gbòǹgbò rẹ̀ ọ sọ sápò ààrẹ ní àní ti ti fẹ́ nítorí pé lè ṣe bẹ́ẹ̀ fara ní àwọn kan o lè ṣe bẹ́ẹ̀ kó jẹ́ fẹ́ fi àwọn kan jẹ fáwọn gbogbo ọ̀rọ̀ tó sọ anabi ni má dara rẹ láàmú wà lè owó náà ti di ti lágbájá tẹ́lẹ̀ náà ṣe má o wọ́n nígbà tá à oníkálukú wa bá ṣe diwọ́ wáyé ni bẹ́ẹ̀ bá mọ̀ ẹ̀yẹn wọ àwọn ọmọ tuntun tuntun tẹ́ ẹ bá tú ọwọ́ ọmọ tuntun ẹ̀rì yóò tún dé padà níjọ́ tá a bá wá kú ńkọ́ bókù ṣe tẹ́wọ́ nù bẹ́ẹ̀ bá di ọwọ́ òkú ẹ̀ tí ẹ̀ lè rọ́wọ́ òkú mi tí ẹ̀ dè pé ẹ fẹ́ ṣe experiment kò ní dè tí ọwọ́ rẹ̀ ti sílẹ̀ náà ni ọ wọ́n ní tùmọ̀ rẹ̀ ni pé ìgbà tá a délé ayé o gbogbo wa ẹ̀mí tá a gbé wọlé ayé ni pé màá kójọ màá kójọ màá kójọ màá kójọ torí ẹ̀ ló ti jẹ́ pé tẹ́ ẹ bá yàwó ọmọ yóò tún dé pé ó tó bẹ́ẹ̀ ó lè gba tèmi máa ń lọ ẹ̀yin ẹ̀sẹ̀ sì fi five naira sọ́mọ lọ́wọ́ wò ọmọ rondo tí o ti dára rẹ̀ ó lè bú sẹ́kù tẹ́ ẹ bá fẹ́ yọ ah, kí ló ṣẹlẹ̀ báyẹn gbọ́mìyàn ṣe wà nínú ilé ayé ṣùgbọ́n ńgbà tá a máa ń lọ ẹ̀yẹn kó wá mílíọ̀nù tó kù lọ́wọ́ olóòrí mílíọ̀nù rí mílíọ̀nù ní kó dìde mọ́kùmá kékin yọ tẹ̀wọ́ báyìí dìde ẹ̀yin ni ẹ máa ná nǹkan yín subhanallah lórí sọ pé ẹ wá rí mi mò ń sì ń jáde lọ tó bẹ́ẹ̀ náà ni gbogbo ọlọ́njẹ́ tá a bà mí à ní mú nǹkan kan lọ tó a jẹ́ pé ìtọ́lọ̀ ń fún wa láyé yìí a gbọ́dọ̀ kùnà láti lò dáadáa. lọ́nà tí ó fi wúlò fún wa kìí ṣe pé ká náwó wa tán o káwá fà wọn ma wa àti àti àmọ́ ká fi ṣera wa láǹfààní débi pé insha allah àní dénjọ́ gbẹ̀ndàl kìyàmà ká máa wá kábàámà wípé èmi tí mo kówó jọ mo kùnà láti fi ṣe dáadáa fúnra mi ẹ wá wọ àwọn ọmọ mi ẹ wọ àwọn ọmọ ọmọ mi àwọn wá taro owó wọn dọmọ àlùjánnà kámábà. ìkàrí pé owó wa lò dáadáa lọ́nà tí ó fi jẹ́ sábàbí àti wà àlùjánnà ṣe eléyìí pàtàkì púpọ̀. tọ́ ṣé kẹ́yìn ó mú wọ́n yín ká fi ṣe sàrà ṣe ni ó dùn máa ń yìn àbí tẹ́ ẹ bá kú kẹ́nìkan wá ṣe sàrà ló kọ́ yìí ní sìkẹ́yìn ó mú five thousand naira kẹ́ ẹ fi ṣe sàrà àti kẹ́ kú kẹ́nìkan wá yọ fifty thousand naira lápò ara rẹ̀ kó fún àwọn aláìní ike mo fi ṣe sàrà fún lágbájá ọlọ́run fún ládàá rẹ̀ èwo ní wẹ̀yìn sìkẹ́yìn ó fi five thousand yẹn ṣe sàrà ló wù yín ni àbí kí wọ́n bá yín fi fifty thousand ṣe sàrà àtẹ̀yìn ló pé jù tẹ̀yìn ló pé jù torí rẹ̀ lọ́kàn nínú àwọn aṣíwájú wa rere wọ́n ń pè ní Maimun ibn Mahran ọlọ́nkọ́kẹ́ ó ní la an atasaddaqa bi dirhamin fi hayati ahabbu ilayya min an yutasaddaqa anni ba'da mawti bi mi'ati dirham ó ní kí n fi náírà kan ṣe sàrà fúnra mi lójú ayé mi. ó wù mí ju kọ́ wá jẹ́ pé ọgọ́rùn náírà lẹ́nu mi ò fi ṣe sàrà ló kọ́ mi mi lọ. nítorí pé fọwọ́ ara wa ṣe fúnra wa ládàrí ọ̀gá yàtọ̀ sí ìtẹ́lómi mówó tiẹ̀ tó bá wa sí. bẹ́ẹ̀ náà ni mọ́sálásí tèmi kọ́ pẹ̀lú owó mi ọ̀gá ju kí wọn á kú lọ kọ́mọ mi kan wọn á kówó jáde lápò ara rẹ̀ pé kí n lè ṣe fún dáàdì ẹja kọ́ mọ́sálásí kan ló kọ́ dáàdì àkọ́jọ́ra wọn torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé ìgbà tẹ́mi kọ́ mọ́sálásí ló wù mí o màá ma gba ládàá rẹ̀ láéláé tẹ́ bá ti wọ bẹ̀ tẹ́ wá sínú ládàá tẹ́ bá ti wọ bẹ̀ tẹ́ wá sínú ládàá tẹ́ bá ti wọ bẹ̀ tẹ́ wá sínú ládàá àmì ìtẹ́nìkan kọ́ ọkọ̀ ó gùn mi lẹ́yìn ikú pé wọ́n lọ́n akọ́ mọ́sálásí ló kọ́ bàbá wa lágbájá wọ́n ní bẹ́ẹ̀ ni sàrà ni ẹ gba ládàá rẹ̀ lódìdí ládàá rẹ̀ ò ní jẹ́ ní tí ó máa jọ́tun ọ̀tun ọ̀tun ọ̀tun ní gbogbo ìgbà tí wọ́n bá ti sin lọ́nbẹ̀. tó sẹ́mi kéèké yìí ṣe tíládé ọmọ jọtun tí ọmọ jọtun tí ọmọ jọtun ó pé diẹtẹ nìkan kan ṣe fún yín tẹ kàn gbálada rẹ lódìndín lọ torí di eléyìí àwa ni ká fọwọ́ ara wa ṣàánú ara wa ẹ má jẹ́ ká tan ara wa jẹ nítorí pé tá a bá lówó tá a bá nà láti fi ṣàánú ara wa kò sí tàbí ṣùgbọ́n èèyàn kọ lẹ́tà sí àbámọ̀. Abu Hurairah tún gba ẹgbàá ọ̀rọ̀ kan wà wọn lànà bí sallallahu alaihi wasallam sọ pé khayru sadaqa ma kana an zahri ghinan wabda biman ta'ud anabi ni eléyìí tó dáa ọjọ́ àdéhùn tí imam al-Bukhari àti Muslim gbé jáde èyí lóore jù nínú sàrà òun náà ni sàrà àtẹ̀yìn ẹsẹ̀ ńgbà tẹ̀yìn lówó olówó ìfẹ́ náwó ìdínú ẹ̀rì tí àdìsí ọmọ àtẹnu máa pé ìgbà tó lówó náwó ẹ̀yin náà rí ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ láwọn àlùwà gbogbo Islam ò ní lọ síwájú lágbọn abi tó bùkátà pé káwọn èèyàn náwó sí àwọn olówó yẹn kọ̀ọ̀kan wọn àwọn ò ní náwó sẹ́sì Islam máa wò pé ìnáwó tẹ́sí Islam gbígbà tí èèyàn kò ó ṣòfò ọ̀pọ̀lọpọ̀ ń tà ń rí ṣe lórúkọ Islam ẹ rí i pé àwọn ẹni tó jẹ́ pé wọn à ní lọ títí àwọn ní ṣe but àwọn ẹni tó lọ wọn bá bùkún tí wọn lówó yìí majority wọn ìdá torí bá méjì kọ torí àwọn ń bẹ̀rù oṣù ibi tí wọ́n ti wà nù tẹ́ni tí ò ní tó wọn tí ń ná sójú ọ̀nà ọlọ́run tí wọ́n á bá wọn tí ó tún já wọn lẹ̀ bí idinilá akramakumullah anabi sallallahu alaihi wasallam ni èyí lóore dùnú sára ó lè tẹ́ ẹ ṣe nígbà tẹ́ ẹ lówó wabda biman ta'ud ọ̀fẹ́ náwó ọ̀fẹ́ ṣe sàrà anabi ni àwọn ẹni tó ń tọ́jú àwọn ẹni tí ń bẹ lábẹ́ rẹ̀ ní kọ́ kọ́kọ́ máa ṣe sàrà ọ̀tọ́jú yàwó ọ̀tọ́jú ọmọ ọ̀tọ́jú ilé wọn anáwó fara yìí rárá o tọ́ba ṣe sàrà àwọn ẹni tó wà lábẹ́ rẹ̀ ní kọ́ kọ́kọ́ tọ́jú nítorí pé àwọn eléyìí kàn án ju ẹlòmíì lọ. ọ̀ràn yẹn akọ náwó lé àwọn lórí ó ju ọ̀ràn yẹn akọ lórí lọ. lẹ́yìn tá a bá ti gbọ́ bùkátà ìyàwó tá a gbọ́ tọ́mọ táwọn eléyìí ò sí nú yàmá kò sí tàbí ṣùgbọ́n ká ṣàánú àwọn èèyàn míì náà ọlọ́run bó sì àwa náà. tọ́ eléyìí jẹ́ irú àwọn sàrà eléyìí tó yẹ ká mójútó wọn bẹ nínú àwọn sẹ́wọ̀n eléyìí tó ti pé ládàtà gbà nínú rẹ̀ kò dín sí ládàtà èèyàn máa gbà téèyàn bá ti sàrà fáwọn ẹni tó ń bùkátà nínú àwọn sẹ́yìn òun náà ni ká yáyàn lówó tá a bá yáyàn lówó ní yíyá ni lówó tó da èwo ni yíyá ni lówó tó da òun náà ni kẹ́nìkan bá ìtọrọ yíyá ni lówó wá sọ́dọ̀ wa káwa náà ká sì yá lówó yìí báyìí láì jẹ́ pa gbọ́kọ̀ bá kù gbé ọ̀rọ̀ láì tàbùkù rẹ̀ láì tẹ́mbẹ́lú rẹ̀ kó wa jẹ́ pé lẹ́yìn bàtà bẹ́ẹ̀ tán ó sì sanwó wa padà láì jẹ́ pa gbèlé lórí ẹ̀ àwa náà sì bá a dá pé ọ̀sìn lé lórí ẹ̀ tá a bá ṣe irú eléyìí báyìí èèyàn gbalada tó pọ̀ lọ́dọ̀ ọlọ abdullahi bin mas'ud radiyallahu anhu ọgbà ìgbàwọ́ ọ̀rọ̀ wa anna nabiyya sallallahu alayhi wa sallam qala ma min muslimin yuqridu musliman qardan marratayn. إلا كان كصدقتها مرة ọyà àtúnṣan ọ̀sán padà àtúnyà lómi ó ti dà méjì dáyà ó tún san padà anabi sallallahu alayhi wa sallam ó ní mùsùlùmí kan kò ní yá mùsùlùmí kan lówó lẹ́ẹ̀mejì àyè ti kan kò ṣe sàrà o hundred thousand lọ́ọ́yà ọ̀dà padà ó tún padà ó tún ní mo tún fẹ́ yá hundred thousand ó tún yá ó tún dá padà lọ́dọ̀ ọlọ́n pé ó ti four hundred thousand ó fi ṣe sàrà o láì sí kọ́bọ̀ ṣe sàrà nítorí kéènì nítorí dáadáa eléyìí tí wọn náà ní sàrà. ó tún wá nínú hadith látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ládìí ti tọ́fẹsẹ̀ rìn lọ. ó ní inna salafa yajri majra shatri sadaqa ó ní owó tá a bá fi lè yá yìí ẹ̀sán tí máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ni pé ìdajì owó tó yá yẹn yìí máa túmọ̀ sí wípé ó fi dájú ṣe sàrà ọ̀yá yàn ní five thousand lọ́dọ̀ ọlọ́n ọgbàládà pé ó fi two thousand five hundred naira ó fi ṣe sàràf. abdullahi bin mas'ud radiyallahu anhu ó máa ń sọ ike la an uqrida marratayn ahabbu ilayya min an atasaddaqa bihi marra ó ní kí n yáyàn lówó lẹ́ẹ̀mejì ó wù èmi ju kí n fi irú rẹ̀ ṣe sàrà lẹ́ẹ̀kan lọ kí n ya lówó lẹ́ẹ̀mejì ó wù mí ju kí n fi irú rẹ̀ kan ṣe sàrà nítorí tó bá fi ṣe sàrà owó ti lọ ọlọ́run ó fún ọ àmọ́ ní ìsìtọ́ bá ya lówó lẹ́ẹ̀mejì owó rẹ̀ sì ń bẹ́ẹ̀ àmọ́ lọ́dọ̀ ọlọ́run ó ti gba aládá ìpẹ́rù rẹ̀ kan ó ti fi ṣe sàrà Allah báwo lọ̀rọ̀ yìí ọba ṣe dá tó báwo làwọn èèyàn náà bá ṣe bá báwo ni wọn bá ṣe máa lò tó láwùjọ wa tó bá ṣe pé táwa náà bá ti yára wa lówó a máa san padà tá a máa san padà ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ti ń yáwó àsìkò ìgbà tó bá wá yáwó nìkan náà ni wọ́n á jọ màlúàbí tówó olówó bá ti tẹ̀ lọ́wọ́ tán báyìí ẹ ẹ máa ń yẹlẹ̀ bẹ́ẹ̀ sí i ó kú kẹ́ ẹ máa béèrè kíta ló lè bá alágbájá sọ̀rọ̀ náà rí i kí ló dé tí o sì nǹkan yáwó lọ́dọ̀ mi ní kọ̀sán mo ní àbí ṣeéṣe nu subhanallah torí de eléyìí táwọn èèyàn bá ti wá jẹ́ pé ìkà ni wọ́n wọ́n á máa mú yẹn ayọ̀ dájú nù ta ló tún kù tí ọmọ ẹ̀yà yẹn lówó kò sí o kódà ẹlòmíì gan bá gbọ́ pé ọ̀yà yẹn lówó ìwé sì gbowó èlé torí pé mùsùlùmí ni ọ́ ẹni tó wá yá lówó ọ̀wá sanwó wọ́n mọ̀ sọ pé irú rẹ̀ náà wọ́n ń wà Hmm, àtẹkùbọ sàábì àbí kílẹ̀ ń pera yín bọ́ ọba lówó yóò nà yẹn ni pé kóun náà tún kọ́ ọlọ́gbọ́n kó kò sí yẹ kó máa rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí tẹ́nìkan bá ti hùwà dájú sí wa tẹ́lómi yóò hù yóò dínà kẹ́ni tí ń bùkátà ẹni tí ó sànù rẹ̀ kọ́mọ rẹ̀ ní sànù rẹ̀ àánú ó dínkù láwùjọ dáadáa sí ti òní lọ títí láwùjọ nínú àwọn nǹkan tó ṣe pé tá à ń bá tún ṣe kìí ṣe sàárà ṣùgbọ́n máa mú kéèyàn gbalada pé èèyàn ṣe sàárà òun náà nìkẹ́nìkan jẹ wá lówó kó wá jẹ́ pé kò rówó san ká wá lọ lára títí dìgbà tí ọba rówó san ó wá nínú ẹgbà wọ̀rọ̀ látọ̀dọ̀ Buraydah al-Aslami radiyallahu anhu anna an-nabiyya sallallahu alayhi wa sallam فله بكل يوم مثله صدقة قبل أن يحل الدين فإذا حل الدين فأنظره فله بكل يوم مثلاه صدقة ونسي أنك تبا في الليل ونسي أجل ولارا lọ ẹni tí àsìkò àti sanwó pé kò rówó san àwa wá là á lọ lára tó o bá fi lè lọ lára ajẹ́ pé gbogbo ojoojúmọ́ ọlọ́run máa fi fọ́n ládàrú owó tó yá tó lọ́la lórí rẹ̀ yẹn yóò máa fi fọ́n ládàá kó o ṣe sàrà ṣáájú kó tó dijọ́ tí ọ̀sán sàrà nù ó sì lọ lára o nísìnyí yọ hundred thousand lórí kó wọ́n san ní ìparí oṣù ó sì ya láti bẹ̀rẹ̀ oṣù ojoojúmọ́ ayé lọ́nà ọmọ fún ládàá kó four hundred thousand ó fi ṣe sàrà ó four hundred thousand ó fi ṣe sàrà ó four hundred thousand ó fi sàrà títí tó fi òfin pé tó sì bá wá pé ẹni tó yáwó yìí kò rówó san ó wá sọ fún ọ pé òun rówó san ọwọ́ alọ́ lára látàrí lílọ́lá tó lọ lára pẹ̀lẹ́hu bikulli yawmin mithlahu sadaqa ọlọ́wọ́n máa fún ní ìlọ́po méjì irú owó tó yáyàn tó fi torí rẹ̀ lọ́yàn lára yóò máa fi fún ní ládàá kó ṣe sàrà rẹ̀ ó ti pé oníkẹ́tún lọ́nù lára ọjọ́ gbogbo ojoojúmọ́ nínú ọjọ́ yìí tó bá rí two hundred thousand lọ́ọ́ bá ọmọ agbálada pé o tún fi two hundred thousand òfìsè sàrà two hundred òfìsè sàrà two hundred òfìsè sàrà títí tí òfìsè sanwó rẹ̀ tẹ́lẹ̀ ó náà bẹ nínú dáadáa ṣíṣe eléyìí tí máa jẹ́ kéèyàn gbalada eléyìí tí ó pọ̀ lọ́dọ̀ ọlọ́run bí ẹni ṣe sàrà láì jẹ́ pé ṣe sàrà nínú àwọn ṣe olóore eléyìí tí máa jẹ kó sùn wá sẹ́yìn kọ́tẹ́ wọn tó bá ti jọ gbé ndàlù kìyàmù ọ̀nà ni al-infaqu ala al-iyali wal-ahl wa adam at-taqtiri alayhi ká máa náwó lórí àwọn ìyàwó wa ká máa náwó lórí àwọn ọmọ wa ká náwó lórí àwọn ọmọ ọ̀dọ́ wa àwọn ẹni tá ń jẹ lábẹ́ wa ká náwó lé wọn lórí ká sì má wọn ẹni tá a mọ̀ yìí pé five hundred naira ni ó tó kámẹ́sì kámẹ́sì jọ jẹ́ pé wàzó lásán láàkú ẹni tá a mọ̀ yín pé two thousand naira ní òtò kámẹ́sì sáhùn sí pẹ̀lú pé ká fún ní three hundred naira lásán sètéyìn bá ń ṣe bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ìpè ẹni tí bá ń bọ́lí ẹni tí ń tọ́jú ìyàwó ẹni tí ń tọ́jú ọmọ ẹni tí ń tọ́jú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ tí ó fìyà jẹ wọ́n ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wọn. yóò fún ní ládàá tó pọ̀ àti mọ̀ ikú ẹni tí ń ṣe sàrà àfárá kuro ẹni tí ń gbé ìpájú kúrò fẹ́ni tó tún pa nínú ará ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò fún ní ládàá tó pọ̀ lórí owó tí ń ná gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe síwájú gbáwo wa lẹni tó ṣe pé ìyàwó tó ní kọ̀ pátì ọmọ tó ní kọ̀ dáadára rẹ̀ ọmọ ọ̀dọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó ń ṣètọ́jú rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa yóò san tó pọ̀ náà akramakumullah àìmáṣẹlẹ iná ló kó bá pọ̀lọpọ̀ láwùjọ wa pọ̀lọpọ̀ bàbá pọ̀lọpọ̀ baálé ina ló ti fi ìtọ́jú ilé rẹ̀ sílẹ̀ fún ìyàwó tiẹ̀ ìyàwó ló kù ti ń tọ́jú ilé kọ́dà ìyàwó ló kù ti ọkọ ọkọ àìmọye iná ló sọ pé ìyàwó nìkan òun náà ni wọ́n dá àwọn ọmọ dá òun náà ni ń tọ́jú àwọn ọmọ òun náà ni ẹni tó àwọn ọkọ wọn yẹn àwọn ti wọn wọn ní obìnrin lọ́lọ́run dáhùn gbọ́dọ̀ ló ti dá yín lóbìnrin tẹ́bẹ́yìn ni bàbá àwọn ọmọ yín wọn lọ́lọ́run dáhùn pé wọ́n máa tọ́jú àwọn la hawla wala quwwata illa billah irú àwọn ọkùnrin báyìí wọ́n ti ra wọn láti dà àkọ́kọ́ ǹjẹ́ máa mú kó sùn wọn sẹ́yìn kó tẹ̀wọ̀n kò sí nínú ohun tí yóò mú kó sùn wọn sẹ́yìn kó tẹ̀wọ̀n tó bá dijọ́ gbìndà òkèèyàn à ń bùkátà láti máa tọ́jú ilé wa ẹni tí ọba ti tó bàbá ọmọ àṣẹ kò bùkátà kọrànṣẹ pàlákàrà gbogbo ẹni tí ń ta bíọ́bíọ́ gbẹ̀mí náà ti tó fẹ́ yàwó ẹ bá ń wá kàn fẹ́ ọ̀rọ̀ ló yẹn ọgbọ́dọ̀ lè tọ́jú ìyàwó ẹ̀ ọgbọ́dọ̀ lè pèsè ní tí wọ́n máa jẹ ọgbọ́dọ̀ lè pèsè ní tí wọ́n máa mu ọgbọ́dọ̀ lè pèsè aṣọ tí wọ́n máa wọ̀ sọ́rùn ilé tí ọmọ agbé àti gbéyàwó kọ́ máa sọ̀rọ̀ àti gbẹ́rù rẹ̀ òun náà ni wàhálà anabi muhammed sallallahu alayhi wa sallam nínú hadith abu hurairah radiyallahu anhu oni dinaaru anfaqtahu fi sabilillah wa dinaaru anfaqtahu fi raqabah wa dinaaru. تصدقت به على مسكين ودينار أنفقته على أهلك أعظمها أجرا الذي أنفقته على أهلك أديتي أديتي تفسرني لاني الإمام مسلم أتى عوامي بجد النبي صلى الله عليه وآله وسلم olówó kan tá a لا sílè láti fi jagun sójú ọ̀nà ọlọ́run àti sílè kan tá a ní láti fi bọ́kùn lọ́rùn ẹrú àti sílè kan tá a ní láti fi sàánú aláìní bẹ́ẹ̀ náà ní sílè kan tá a ní lórí ìyàwó àtọmọ wa ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ètíládá rẹ̀ pọ̀ jù ètíládá rẹ̀ ga jù òun náà ní sílè kan lórí ìyàwó àtọmọ wa subhanallah láti mọ̀ ikú ọ̀ràn yẹn òun náà ní ká náwó wa tí àti jagun sójú ọ̀nà ọlọ nínú dáadáa tẹ́sí islam sì pè wá lọ sídìí rẹ̀ tí ìbá ti pa dáràn kan tí ń bùkátà ká bọ́kùn lọ́rùn ẹrú nínú dáadáa tí islam pè wá lọ sídìí rẹ̀ òun náà máa bọ́ okùn lọ́rùn ẹrú falẹ̀kọ̀tà hàmẹ́lẹ̀ àkọ́bẹ́ wọ́n máa àdàrọ́ kẹ́mẹ́lẹ̀ àkọ́bẹ́ fẹ́kọ̀rọ̀ kọ́bẹ́ nínú dáadáa tọ́lọ́ máa fi gbé àwọn àṣòro kù lójú àníyàn gbogbo ní tí ó di òkúta àdìgbòlù tí ò ní jẹ́ kó rọ́nà lọ nínú rẹ̀ ní tí ó gbé kù nínú rẹ̀ náà ní kó bọ́kùn lọ́rùn ẹrú bí bọ́kùn lọ́rùn ẹrú kò sí tàbí ṣùgbọ́n nínú dáadáa lọ́wọ́ bẹ́ẹ̀ náà ní ká ṣàánú aláìní nínú dáadáa ṣíṣe lòun náà wà tọ́ owó tá a wá ná lórí ìyàwó wa èyí tá a ná lórí ọmọ wa. nínú dáadáa ṣíṣe lọ́wà wọn á lè yìí tí ó tóbi jù ní láàdá òun náà ní sílẹ̀ kan tá a ná lórí ìyàwó àtọmọ wa ẹ jẹ́ kí wọ́n gbọ́ eléyìí kó yé wọn dáadáa àìmọye yàn iná ló ti pa ọmọ wọn ẹni ìyàwó rẹ? ẹni tí sì náwó lórí pa àìmọye wọn iná ni yà tó ṣe pé ní tí ó tó yàwó wọn ò ní ná lórí ìyàwó ààrẹ lomi yọ máa ṣe dáadáa sẹ́láìnì yọ máa ṣe dáadáa sáwọn tálíkà yọ máa gbé ìpájú kúrò fún wa yọ máa rò pé ní tó ń ṣe yẹn ó ní ládàrẹ́ gàdù lọ́dọ̀ ọlọ́run láì mà wípé ládàá ti ń bẹ lórí kó tọ́jú ìyàwó àtọmọ ó ti ládàá ti ń bẹ lórí pàǹsá àánú aláìní lọ torí ẹ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ló wà ní ìsìn tó jẹ́ pé ó ń fìyà jẹ ìyàwó ọmọ sì ń ráàlì àbí bọ́ọ̀ lẹ́sìn fẹ́ pé tẹni tó ṣe pé tí ọba jáde ńlé yóò fi wàásù mẹ́ta lẹ̀ fún ìyàwó kan àtàwọn ọmọ mẹ́rin ìyàwó kan àtọmọ mẹ́rin wàásù mẹ́ta ó wá ń fẹ́ kápẹ́ wàásù mẹ́ta wọn náà wọn fi jẹun àárọ̀ iná ni wọn tún lò láti fi jẹun ọ̀sán ohun òtún jẹ wọn kọ́bọ̀ mọ́ ó tún di láàárọ̀ ọ̀la ajẹpẹ talẹ náà ajẹpẹ wàzó kan iná ni wọn fi jẹun níjókòó kan ṣé gàrí lásán ni wọn rà tí ó tó ìyàwó kan ọmọ mẹ́rin àbí wọn ò ní fi ṣúgà sí kúlíkúlí ò ní tún wọn ò ní fi sí kéjì rẹ̀ àbí ẹ̀pà ṣé a sì lè jẹ gàrí láàárọ̀ ká tún wàá mu lọ́sàn ká tún wàá mu lálẹ́ láì jẹ́ pé nǹkan kan séèyàn subhanallah bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń ṣẹlẹ̀ rẹ̀ ìkà burúkú lọ́pọ̀lọpọ̀ ọkùnrin kò tọ́jú ìyàwó kò sì tọ́jú ọmọ níṣẹ́ retí wípé kí ọmọ kó di nǹkan kan tó wọ́n padà tẹ̀bàtì lọ́rùn wọ́n mọ̀ wá pé yẹn oúnjẹ ọmọ kò ní jiná báwọn ń sáré àkókò marú àdúrà oúnjẹ ọmọ ò ní jiná báwọn ń sáré. akramakumullah ìwọ tó ń ṣe bẹ́ẹ̀ ọdájú pa burú ló ń ṣe o èyí sèèyàn gidi wọn náà ló jókòó ní oúnjẹ wọn tó fi wàásù mẹ́ta lẹ wọn ló jókòó ní oúnjẹ tó sì ná seven hundred kan níjókòó kan wàásù mẹ́ta ló sì fi sílẹ̀ fún ìyàwó àtọmọ mẹ́rin nígbà tí wọn ṣírò yìí fùfú tó gbà àti ẹran tó gbà afá àti pure water gbogbo ẹni lọ seven hundred wọn tún mú ten to three hundred wá ó tún ní ẹ ẹ yọ lóúnjẹ ẹ pin fáwọn ọmọ yín a three hundred ìwọ́n tó ẹ pé owó oúnjẹ ẹjọ́ méjì màánú lè rẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ rí akramakumullah ìka burúkú lẹ lòmú torí ẹ هو أن يحدث عن النبي محمد صلى الله عليه وآله وسلم ونكفى بالمرء عارا كفى بالمرء إثما أن يضيع من من يقول قلت نيس فوين قلت لسه فوين بكين يوم ما في أن تنبرالي ẹ̀ṣẹ̀ kéèyàn máa fẹni kéèyàn ń bọ kéèyàn máa fi ráàlì mùsùlùmí ọ̀dọ̀ wa wa ká máa ṣe dáadáa sí àwọn ìyàwó wa ká máa ṣe dáadáa sáwọn ọmọ wa inú àdìsí anábì muhammed sallallahu alayhi wa sallam oní ìdá anfaqa ar-rajulu ala ahlihi yahtasibuha fahuwa lahu sadaqa oníṣẹ́ yẹn bá fi lè ná lé orí ìyàwó àtọmọ rẹ̀ tí ń retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run sàrà ni jẹ fún lọ́dọ̀ torí ẹ bùkátà kẹ́ máa kanra ńgbà ti ra èlùbọ́lé ẹ ra gàrí lé lé ti tán pọ̀ ńlọ kó oúnjẹ mi tọrọ ńdò lára torí ẹlòmíì yìí máa gbìyànjú àmọ́ kò ní fẹ́ gbọ́ pé oúnjẹ ń tán láéláé ẹnì kí tábà ti ra kó ráìsì kan lé ó yẹ ká máa jẹ títí di dọ́tà nàbí ìṣe oṣù dé ni àbí ẹ̀kọ́ ni àpò èlùbọ́ kan ó yẹ ká máa lò títí di dọ́gbé nàlùkìyàm tíyàwó bá wá sèṣì sọ pé oúnjẹ tán ìyàwó dáràn tó sì yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ tọ́ nínú àdìsí anábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní إذا إذا سقى امرأته من الماء إن للرجل إذا سقى امرأته من الماء أجرا النبي صلى الله عليه وسلم ó ní tí ọkùnrin bá fi lè fún ìyàwó rẹ̀ lómi mu yóò gbalada tọkùnrin bá fi lè fún ìyàwó rẹ̀ lómi mu yóò gbalada ẹ rí àwọn dáadáa dáadáa yìí ọ̀nà làwọn mùsùlùmí ti ń tẹ̀lé súnà ni wọ́n gbọ́ ní máa fi jọ bí ìgbà tó ṣe pé wọ́n gbọ́ lójú àwọn ìyàwó wọn ọkọ sọ fún ìyàwó pé jókòó pé kí n lọ bọ pami wá ìyàwó ọmọ wa ò pé à ah, ọlọmọ mọ̀jẹ alágọ̀lọ́kọ̀ àgọ̀ báwò ọ̀n kí ọ nì ọ̀n ra ọ bàbá nì wàyí ńlá àpọ́nlé nìyá ká kò sí ìyá ká àti olókọ tiẹ̀ wọ́n kàn ń pọ́n ọ lé ni ààyè tí ọkọ rẹ gbé ọ sí àpọ́nlé ní ṣe fún ọ nígbà tí ọkọ rẹ tóun lọ bọ pami mọ wàá fagọ kún mọ fagọ kún nítorí tó bá ti fagọ kún ọ pami nǹkan ìfúnra rẹ sẹ́yìn ni lọ́ba ń pami látàárọ̀ tí mo ti ń dúró de a ah, sẹ́yìn kéde díẹ̀ díẹ̀ aha ńgbà ọba ya ọkọ náà gbọ̀n ẹ̀sìn islam ọgbọ́n ẹ̀sìn islam ló ń lò yìí o tó bá yẹ ọgbọ́ngbọ́n yóò bá so wọ́n sọ fún pé sáà máa bóbìnrin pọn mi wọ́n bá ti ra dúró lé bùgá ń bẹ ní àbùrọ̀mọ́ bá pọn mi á lọ́ba àdìpọ̀ náà yarí mọ́ lọ. akérèmọkùnmọ̀lá sọ wá dá kí wọ́n á fi ìyàwó sílẹ̀ kọ́ fọmọ sílẹ̀ ìgbé ń tẹ́ bá rí ẹ máa jẹ kọkàn mi sọ́dà bẹ́ẹ̀ kọ̀dà bẹ́ẹ̀ o láwùjọ Yorùbá bí nǹkan ṣe rí nu kò sí ẹ rí bẹ́ẹ̀ ìdínú tẹ́rù fi ń ba ọ̀pọ̀lọpọ̀ ọmọ láti lọ lé ọkọ báwọn náà bá lọ irun tí ń sa àwọn ìyá wọn iná ni ó padà sa wọn láì mà ike láàrin gbogbo ọkùnrin ọgọ́rùn inṣàlọ́hu inṣàlọ́ ara àwọn èèyàn mẹta. tọ́jà pé àwọn máa ṣe kínni wọ́n máa tọ́jú àwọn ìyàwó wọn àmọ́ ọmọbìnrin ọ̀ sọ pé táwa lẹ nìkan nu mẹ́ta náà tó lè tóun ò fi ní bọ́ sọ́wọ́ ọ̀daràn ọ̀nà àbáyọ òun kọ́ ọ̀fẹ́ ni tí máa ń tẹ̀lé súnà nàbẹ̀ sallallahu alayhi wa sallam wọ́n á ní ẹ̀ kí ni àwọn tí ń ṣe súnà gan ẹ̀yin mẹ́yẹ́rù wọn ètò ọba ṣe kò mu wa kan ọ̀nkàn ni àti ètò ọba ṣe mu wa torí pé táwọn á pé gbogbo ẹni tí yóò máa ro tìyàwó rẹ̀ mọ́rọ̀ rẹ̀ yóò máa ro tọmọ rẹ̀ mọ́rọ̀ rẹ̀ bọ́lọ̀ bá ṣe ń bùkún yóò máa ṣe dáadáa síyàwó bọ́lọ̀ bá ṣe ń bùkún yóò máa ṣe dáadáa sọ́mọ kò sì ní lọ lẹ́nu rẹ̀ oúnjẹ tó yẹ pé ìyàwó ló ṣiṣẹ́ lọ́làágùn ló fi lọ wá wá ọlọ́mọdé àfi tí ìbá tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wa sallam lọ́ba jẹ́ pé àwọn ọlọ́bẹ̀ yọ̀ ni wọ́n ní káwọn fọwọ́ wẹwọ́ lọ́wọ́ ṣe ṣe kí ni lọ́wọ́ ṣe dọ̀tí bẹ́ẹ̀ ni ọwọ́ wo ni ma ọwọ́ ọ̀rọ̀ wo ni ma irọ́ lásì wàá tọ́jú ìyàwó ẹ torí kọ́ lọ́wọ́ bí ọlẹ́rìí kọ́ bá di jọ́ gbé dàlùkìyàm kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi gbogbo yín lọ́lùdáràn jẹ gbogbo yín pátá lọ́wọ́ bí lẹ́rìí nípa tó fún dàjẹ́ tó bá di jọ́ gbé dàlùkìyàm wáyé o kí ó sùn wẹ́ẹ́ ní kó wúwo sọ wá túmọ̀ sí pé nọ́mbà fẹ́ni àbí nọ́mbà túláàsì pé kọ́kọ́ kó ṣètọ́jú lé rẹ̀ ṣé nọ́mbà túláàsì ni àbí nọ́mbà fẹ́ nọ́mbà túláàsì ni o ọ̀rọ̀ pé obìnrin kan abọ́kùnrin kan máa sọ pé hàn ah, ṣebí wọ́n sọ pé máa jẹ́ kó sùn òun wúwo ni òun òbúrú kó sùn wọn tó òun fúyẹ́ láti máa tọ́jú òun tó ẹgbọ́rọ̀. nàmbà túláàtì nàmbà túláàtì dáadáa ọlọ́run bí ọlẹ́rìí tó bá dídọ́ gbẹ̀ndàlùkù yá ìwọ lọ fẹ́ ìwọ lọ́jọ́ náà yà lórí rẹ kókó ọmọ bọ́yàwó rẹ bàbá rẹ kọ́ lọ fẹ́ yàwó à ń kọlọ ọmọ bá bàbá gbogbo gbà pé dáàdì oúnjẹ ti tán dáàdì á dáàdì nígbà bá ti ẹ̀ fún kọ́mọ ó de rẹ kó le má bí ó ti ṣe to ètò ilé rẹ tí ó bá tán lé àbí kíníkà bá kọsẹlẹ̀ nínú àwọn nǹkan eléyìí tí máa jẹ́ kó sùn wọn sẹ́lẹ̀ kọ́ tẹ̀wọ̀n torí ẹ̀ ló ṣe jẹ́ pé ká tó lọ síbi nǹkan mi láwùjọ wa láwùjọ ó lè bá a dá àbúkátà ká máa bára wa sòdodo ẹ̀yin ọkùnrin ẹ máa gba àwọn ọ̀rẹ́ yín níyànjú kó máa mójútó lè rẹ̀ kóníkálukú máa tọ́jú lé rẹ̀ kódà tí ìbá ti pẹ́ sí islam ṣe ló fò kò tún bá làákẹ́ ọmọ ìyá gan mu kó wá jẹ́ pé ìyàwó ni ọmọ bọ́kọ kò bá làákẹ́ ìtọ́ gbádùn torí jẹ́jẹ́jẹ́jẹ́ lobìnrin ọba wà lọ́dọ̀ bàbá rẹ̀ ebi wọ́n lọ sọpọ̀ fẹ́fẹ́ ó sì gbà kó wọn fẹ́ ọ ṣé lé ọkọ níyàwó máa kó wá ni àbí lé ìyàwó lọkọ máa kó lọ ẹbí àwọn máa kó wálé ọkọ ni ó túmọ̀ sí pé wọ́n lọ gbà á lálejò sọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ kí wọ́n máa tọ́jú ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ kó o máa bọ̀ èsì pé ìyàwó ni máa bọ̀ wọ̀ tẹ bá ti gbọ́ tọkùnrin máa ń sọ̀rọ̀ jọ̀gẹ́ ìyàwó tó ń gbọ́rọ̀ ìyàwó tó ń wò sẹ́sẹ́ kí náà kẹ́ ẹ̀ mọ̀ pé ìyàwó ní gàrí nítorí pé ẹni tí máa ń tọ́jú ilé ẹni tí máa ń ṣe tọ́tọ́tọ́ yẹ àkọ́kọ́ nǹkan ni pé wọ́n kọ́ rí pé ìyàwó òun gbọ́rọ̀ sùn lẹ́nu ìyàwó òun nífẹ̀ẹ́ fi garagara kọ́ ń tọ́ da jẹ́ ẹni tí èèwà tọ́jú ìyàwó tọ́pá ìyàwó ti tọ́ da dára rẹ̀ nǹkan ni pé ìyàwó náà máa wò pé tí ì bá irú kíní burúkú yìí tó ń lọ yẹ kó wọ́n fẹ́ máa tẹ̀lé ẹ bára yín sòdodo ẹ̀yin obìnrin náà ẹ ni ẹni tó ṣe wípé ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi máa bá àwọn ọkọ yín sọ̀rọ̀ káwọn kó ṣe ń tọ́jú yẹn lórí wọn nítorí kọ́ má pé ọ̀nà àti ọlọ́run náà làwọn ọkọ yín ọ̀sọ̀ tí wọ́n fi kú àmánà lélẹ́yìí tó sì jẹ́ ọ̀ràn yẹn kẹ́ o. ẹ ṣàdédé fẹ́ yàwó ẹ fa ọkọ ti fẹ́ ó ti dọ̀ràn yẹn lórí yín kékeré ó ti yẹn lórí yín yàwó ẹ mẹ́tẹ̀ yọ ẹ mẹ́tẹ̀ bí ọ̀pá ẹ pèsè ibi tí wọ́n máa gbé tẹ́ máa sin ṣe bẹ́ẹ̀ ẹ ti fúnra yín máa ti tọ́jú àwọn ìyàwó àmọ́ ní tí ì bá ṣe bẹ́ẹ̀ yóò dàbí ìgbà tí ìyàwó ti gba Sunday ó gbé sátidé lé lọ́wọ́ náà lẹ́sẹ̀ rí pé àwọn obìnrin mú à Masha Allah owó ń sàn lọ́wọ́ wọn ni àwọn ọkọ kúmá wọn tálákà jẹkútẹ ṣọ́ọ̀ṣì lọ Subhanallah akramakumullah tẹ bá wá bá wọn kọ yín sọ tí wọn bá gbọ́ tẹ bá bá wọn sọ tí wọn bá gbà ẹ wá fẹjọ́ wọn sùn ṣẹ̀ríà kí wọ́n bá yín bá wọn sọ̀rọ̀ torí lábẹ́ òfin ọlọ́ tọ́kọ ẹ bá tọ́jú ìyàwó tí ẹ fún ìyàwó níjẹ ìmú tí kì í fún níbùgbé kì í sí lọ́rùn gbogbo tó ní í ṣe pẹ̀lú ká náwó ṣe fún ìyàwó ẹ̀ òfin ọlọ́run sọ pé ká tú wọn ká kí kálukú ọmọ àlọ́ rẹ̀ torí ẹ̀ eléyìí ó yẹ ká mójútó àwọn èèyàn mójútó láwùjọ wa wọ́n fi bàbá ńlá yà jẹ àwọn obìnrin wọ́n á ojúṣe tọ́lọ̀ wọn bá ní kí wọ́n ṣe lórí àwọn obìnrin yẹn eléyìí ti ṣe sábàbí tọ́pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n fi ṣiṣẹ́ kọ́dà ẹlòmíì fẹ́sìn Islam sílẹ̀ ẹlòmíì ti di kèfèrí báyìí nítorí pé wọ́n fi oúnjẹ tí ò tó oúnjẹ wọ́n fi tàn jẹ ó fi padà fẹ̀sìn Islam sílẹ̀ kò yẹ kí lèyìn ọmọ àlọ bẹ́ẹ̀ kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ ìwọ tó fẹ́yàwó tó wàá fẹsẹ̀ sí bóòlù sì fẹ́ tọ́jú lé kí wọ́n á nìtúmọ̀ pọ̀ fẹ́yàwó torí ọ̀rọ̀ anábìwọ̀ Muhammad. صلى الله عليه وآله وسلم تني إذا جاءكم من ترضون دينه وخلقه فزوجوه ẹni tí tí ẹ tí ẹ yọ́nú sẹ́sìn àtiwá rẹ̀ bá bá yín kó n fẹ́ fi ọmọ yín ẹ fi fún nínú ìwà rẹ̀ òun náà ní kọjá ni tó ṣe pé bí ọba tí ì níṣẹ́ lápá kó sì jẹ́ pé ń palẹ̀ má àti má àti sẹ́ẹ̀ nítorí wípé sámà kan ò sí tó máa ń rọ̀jò búrẹ́dì ojúṣe tiẹ̀ sì ní kó tọ́jú ìyàwó rẹ̀ tó o bá ti wá tọ́jú ìyàwó rẹ̀ ẹsẹ̀ nù eléyìí ṣẹ̀rí àtúnṣe pé ká sì torí rẹ̀ ká tún yín ká. ẹ fẹjọ́ àwọn ọkọ yín sùn tẹ bá fi sùn fáwọn ẹni tó jẹ́ ẹni tó jẹ́ ìbátan wọn àwọn àyíká wọn nítòsí tí wọn bá gbọ́ kò burú ẹgbẹ́ wọn wá sí ṣẹ̀ríà àìtìlẹ ẹjọ́ dé ká sọ rẹ yóò bá lẹbùn ṣùgbọ́n o púpọ̀ nínú àwọn obìnrin yẹn náà kò lè rọ̀ wọ́n lọ́rùn láti gbé ẹjọ́ àwọn ọkọ yẹn wá sí ṣẹ̀ríà. torí pé àwa là ń pè wọn níyàwó là ń pa àwọn ọkùnrin yẹn lọ́kọ fún wa nítorí pé àwọn ọkùnrin gan ọ̀fẹ́ wọn wọn ọ̀fẹ́ wọn níyàwó ìjókòó zìnà lọ̀pọ̀lọpọ̀ ń jókòó pẹ̀lú ọkùnrin kọ́dà ẹlòmíì wọn ti lé lógún ọdún bẹ́ẹ̀ lórí ìjókòó zìnà ẹjọ́ ta ló wá fẹ́ fi sùn. ọ̀fẹ́ àlefẹ́ fẹjọ́ àlè sẹ̀rí ọ̀rá yìí rọ́bìṣì wọ́n dàbí ìyá kan ní ó lóun gbé ẹjọ́ ọkọ òun wá ntòun sì fẹ́ tọrọ ni pé ẹ pín àwọn yà òun ò sì yàwó ẹ̀ mà wọn á ní sọ́mọ́sì bẹ láàrin ó ní ah, ọmọ mélòó kan wà láàrin àwọn àti pé àwọn tí ń bára àwọn bọ̀ kì í sọ̀rọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àmọ́ wọ́n sí mọ́ wọ́n sí mánà ni. tọ́ wọn á béèrè pé ẹ kọ́ra yín ọkọ kọ̀ kọ̀kọ́ ìwọ náà ṣe kólò ó ṣe kólò tọkọ ọba gbà kì í sùn lọ́kọ́kọ́ kan ọdún wo lẹ so yìí yegi bẹ́ẹ̀ ni náà ni ó ní kò sí ìjì láàrin àwọn à lọkọ bá ní awúdúbìlà kékeré ni ṣé yìgì wa wà láàrin ọkọ ní tó ń bá rántí tó ń bá rántí àṣé yìgì yín ó tún nídìí kan gbàgbé tó ń bá rántí tó ń bá rántí wọn ń ka sílẹ̀ yìgì wa ìyàwó báwo ni.

kọ́ńkálù kó sì gbalẹ̀ bàbá rẹ̀ lọ látò so lọ́ba tẹ́ ìwọ́ kọ́ ìwọ́ tó ń pera lọ́kọ̀ jókòó àwọn mélòó la àwọn ọmọ ó ní mẹ́rin àwọn ọmọ yìí sọmọ rẹ o àwọn ọmọ àlè làwọn eléyìí wọn máa zì náà nìyẹn o so ti bí màmú olówó bí kankan tó ọ àti ìdààmú tó sí láyé tiẹ <laughs> so pààlọlọ ọmọ mẹ́rin gbogbo ẹ padà já sí àti ìdààmú torí a ti sọ pé ọtọ́jú mi kọ̀tọ́jú mi foundation ní ká kọ́kọ́ wò ṣé wọ́n fẹ́ ra wọn bọ́ọ̀lù ṣiṣẹ́ ni wọ́n fẹ́ ra wọn tóra burú yẹn ti pọ̀jù láwùjọ wa wàláhì ẹ kàn ríta jarun pálura wọn ó sì bẹ̀rẹ̀ sí ní bí màdàálẹ̀ àfi bí ọmọ èkúté ẹ so yìí ẹ kí ló le gan nínú kẹ so yìí kẹfẹ ra yín káwa máa ṣẹṣẹ mi bí kèfèrí at the end of the day ẹni tó yẹ pé ẹkàn rìn pàdé ara yín títì ni zina lọ́pàá yín pọ̀ ṣé yóò responsible responsible báwo ọ̀pọ̀lọpọ̀ gan tó fẹ́ obìnrin bó ṣe sọ àti bó ti ṣe yẹ kò responsible láwùjọ wa kọ́mẹ́sẹ̀ sì fọ ẹni tó yẹ pé ọkàn ra mú ni wọ́n lóyún ó ṣe kinní kan ọ̀dà máa kó bọ̀ tó nítorí de eléyìí báyìí ọ̀dọ́ wọ wa o ká bẹ̀rù ẹni tó bá mọ̀ kẹrù rẹ ń bẹ lọ́rùn obìnrin tí ń bẹ o kìí ṣe ìyàwó ìjókòó zina làwọn jọ ń jókòó ẹ lónìí kó tó mọ lórí àwọn ọmọ ti bí lọ́nà zina o sódà mi ọba yọ wà bó ṣe tọ́ àti bó ti yọ jọ ọmọ yín gangan obìnrin tiẹ̀ tó dàrán ni àmọ́ àwọn ọmọ òun lábẹ́ òfin ọlọ́run àwọn ọmọ rẹ̀ àmọ́ wọ ọkùnrin wọ́n lọ́ọ́ sàṣẹ dànù torí rẹ̀ ká kíyè sára ká má jẹ́ kí ntí ọ̀já mọ̀ nǹkan kan kọ́ tàn wá jẹ ìdùnnú ìṣẹ́jú mẹ́ta ìbànújẹ́ láéláé ká má jẹ́ kọ́ tàn wá jẹ ká gbìyànjú ká tún lè wá sí lónìí ẹlòmíì nírú wọn lọ́dọ̀ báyìí Ramadan náà ń bọ̀ ó tún ti ń ra àgbàdo lé fún pọ́ máa ọmọ ẹ̀ ṣe kí n ah! ẹni tó ní ọmọ àpòkọ fún ọ kì í ṣe ìyàwó ẹ alẹ rẹ nìyẹn tó sì dá bẹ mùsùlùmí sì ló pera rẹ ọwọ ajẹpá lè ló ń gbé ká àlèlẹ ń ń sùn àlèlẹ ń jọ ń jí a'udhu billahi minash shaitani rajim torí ẹ ọlọ́wọ́n bá kọ́ dákun bá tún àwùjọ wa ṣe nínú àwọn nǹkan eléyìí ti máa jẹ́ kó sún wọn séyìn kọ́tẹ̀wọ̀n lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù oná ní ká máa ṣe apá kan nínú àwọn nǹkan tí ẹ̀sìn Islam ní ká ṣe lọ́jọ́ jùmọ̀ á ẹ̀rí kí tó bá dọjọ́ jùmọ̀ á nìsín ọ̀pọ̀ àìmọye èèyàn ló máa ń gbá sọtọ́ dọ̀tí tó máa ń gbé wá sí mọ́ṣáláṣí tó bá jẹ́ pé àyè bá gbà wá lábẹ́ òfin ṣẹ̀ríyà ni ká fi àwọn ẹ̀ṣọ́ sẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí lọ́jọ́ jùmọ̀ á ká máa wo ẹni tó wọ sọtọ yẹ àtàsọtọ dọ̀tí ọ̀pọ̀lọpọ̀ wọn dà padà lé tí èsì ti pọ́ sẹ́tàn lù tẹ́pẹ́ lómi akramakumullah ó ti wẹ̀ káyìn ní kótó di wípé wọ́n gbàjọba lọ́wọ́ Goodluck torí pé tẹ́lẹ̀ mi bá kọjá lẹ́gbẹ̀ẹ́ yín wàláyé lè bẹ̀rẹ̀ sí ní sín tẹ́mà sín tẹ́mà sín torí pé ara yẹn òórùn tí ń jáde ńbẹ ti pọ̀ tó ti wẹ̀ tipẹ́ ṣé ìyá lè máa jẹ èèyàn débi kéèyàn ọmọ wẹ̀ èèyàn yìí gbádùn ara èèyàn téèyàn ọba wẹ̀ hambúkátà láti tọ́jú ara wa ṣé wàá rí bí àpéjọ táwọn èèyàn bá ti máa péjọ tẹ́mi ọba wẹ̀ tíwọ ọba wẹ̀ títọ́ ọba wẹ̀ ó súnmọ́ kí àrùn burúkú kọ́ tàkà. so ìdínú tó fi jẹ́ pé gbogbo ibi tá a bá ti péjọ láyé táwọn èèyàn bá lọ ọbẹ̀ ẹ̀rí pẹ̀ wò nínú tí wọ́n fi dá ànábì wa sallallahu alaihi wasallam tí fi dá àmà yàtọ̀ onígbà ànábì gbà kí wọ́n sọ pé òórùn kan tí ò da wọ́n gbọ́ lára ànábì bọ́yá lẹ́nu bọ́yá mo ti fẹ́ràn ànábì tó abíyá rẹ̀ rùn a'udhu billahi minash shaitani rajim kìí sàn ànábì tiwa. bọ̀tẹ̀ yín náà ti mà nínú àwọn ọ̀rẹ́ yín àtàwọn èèyàn tẹ̀ ń bá lò ẹ̀ńtọ́ pé òórùn abíyá rẹ̀ kìí jẹ́ kẹ́ lè súnmọ́. ẹni tó ṣe pé ara rẹ̀ ó ti ṣèdá títí débi pé tó bá wẹ̀ nígbà ọgbọ̀n arótùmọ̀ àrùn náà àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ so Islam fẹ́ ká tọ́jú ara wa. islam ń fẹ́ kájẹ́ ẹni tó islam ọgbà ká yí nitori wa padà nítorí pé ẹlòmíì wọn ma orí tọ́lọ̀ fún wa o kọ́lọ̀ fún wa yìí ẹlòmíì wò pé tó para. dípò kọ́ máa ra ń jẹ ìpara yìí ní sáà sẹ́ni tí ń bóra bá bà yín lọ́wọ́ kan ẹ lè máa gbóòórùn para burúkú tẹ́tù fọ́tẹ̀ ò ní lọ ọ̀ràn a ti dá bọ́lọ̀ ṣe dá wa ṣùgbọ́n kò burú kéèyàn dá kó tún máa wẹ̀ wẹ̀ lọ́jọ́ ẹ náà la gbé sọ pé ẹ̀sìn islam ti dáa púpọ̀ jù ẹ̀sìn tó ṣe wípé bọ́ ọ bá yọ̀bùn jù bẹ́ẹ̀ lọ ó lọ gbọ́dọ̀ wẹ̀lẹ̀ kan lọ́sẹ̀ ẹ dákun tẹ́ bá rí mú àbòmí ẹgbẹ́ mu àwọn tó yẹ pé dáadáa mú fún ni pé kọlómele olómele kónídùúró olùdùúró kẹyìn ojú kẹta dírékè ọba àmọrùn láti dáwó ọba ti dáadáa mẹ́wàá ọparí Islam ni ọgọdọ wẹ subhanallah àkọ́kọ́ nǹkan ní ìsìn sẹ́nìkan bá gba islam tá a bá ti fi gbólóhùn islam sí lẹ́nu kí láà sọ fún un lọ́wẹ̀ kò sẹ́sìn náà àti pé gbogbo nǹkan mi ìjọba ń ṣe yàtọ̀ sí islam kì í sẹ́sìn ẹ̀sìn lásán ni tẹ́lẹ̀ ìbá yé wa nínú àwọn nǹkan tá a fi tí iṣẹ́ rẹ̀ wa tí ó fi tí ó fi tí ó fi jẹ́ pé ọtẹ́ wọn lórí òṣùwọ̀n àjọ gbẹ̀ndàlùkìyàmẹ̀ ni aw ibnu aw as ọgbẹgba ọ̀rọ̀ wa radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa alihi wa sallam qala. من غسل يوم الجمعة واغتسل ثم فكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغ كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها حديثي أجا حديثي فسيكي وفساني لك أنا بلاني كان يتبع في الأول أجا جمعة تزي فاسولة تما وباسو تدوتي ẹni tó tètè tó sì yára dé mọ́sálásí yàtọ̀ sí àwọn late comers tí wọ́n ti máa ṣe tẹ̀sọ́fòt kó tó dé tó sì rìn lẹ́sẹ̀ tí ò gun nǹkan gùn tó wá dé mọ́sálásí tó súnmọ́ ìmáàmù tí ò dúró lọ́ọ̀kan lẹ́bàá lẹ̀kùn pé kọ́sálámà máa lọ tọ́ pẹ̀sẹ́mà tọ́tẹ́tí gbọ́ kótóba àlèmáàmù wàlẹ́mìálùwò tí ò sọ̀sọ̀kúsọ̀ kó sọ̀rọ̀ kórótó tí wọ́n fi parí kótóba. anabi sallallahu alaihi wasallam ní gbogbo gbèsè kọ̀ọ̀kan tẹ́ ẹ bá gbé ẹ máa fi gba ládọọdún kan a ọlọ́ọ̀dà kò ṣàánú àwa náà jáwọn náà nípìn nírú ládàbà gbogbo ẹsẹ̀ kan tó bá gbé báyìí ọgbà ládọ ọdún kan ládàá kínní ọdún kan wọn ni sèyàmí àjòrò sèyàmí ha wọkìyàmí ha ládàá kọdún kan ló fi ṣe sèyàm ládàá ọdún kan pé ló fi ṣe sọláàtù láyl subahánàlá ẹ dákun sẹ́yìn òní tún fàkùnùnù ju bó ṣe yẹ kó fà lọ ká pé ọgọ́rùn ẹsẹ̀ ló yẹ kó gbé tó fi dé mọ́ṣáláṣí séyìn ò ní sọ di ọgọ́rùn-ún àtàdọ́ta torí kí ládàáyìn ó lè bá a pọ̀ torí délé kí wọ́n á ní téèyàn sí èèyàn wọ̀ aṣọ téèyàn sì kọ̀tọ́ lèèyàn gbé wá èèyàn sì jẹ́ni tó yára tó ti sara kó sá lásìkò ó sì yára dé mọ́sálásí ẹsẹ̀ lórìn kò gún nǹkan ọ̀gbìn pàtó dé mọ́sálásí kò jìnnà síbi tí lè má mú wa torí kó lè gbọ́n tí wọ́n fẹ́ wí kó lè bá a tẹ̀lé ó sì tẹ́tí kọ́ sọ̀rọ̀ títí ìmáàmù fi parí kútúbà òbí báyìí lọ ẹni bá ti ṣe bẹ́ẹ̀ láàdá ńlá tí wọ́n ní retí rẹ̀ nù. bákan náà nínú nǹkan tí máa jẹ́ kí òṣùwọ̀n séèyàn kọ́ tí àwọn ń jọ gbé ndàlùfíàmù oní ẹni ká dìde sin lọ́run ká ṣe sọ̀lẹ́ ní Laylatul Qadr Laylatul Qadr. yìí máa wá nínú oṣù ramadana oṣù ramadana náà ní kalẹ̀kùn gbagbagba yìí gbàtà àgbà ìrìjọ méjì ti dé akramakumula ọlọ́dà kókó kí ramadana náà bá wa láyé ọlọ́run ọba kókó àwa fún ọ̀kan nínú àwọn tó ń rẹ̀ ṣe nínú rẹ̀ wá sí àwọn ẹ̀sìn tá a bá ṣe nínú rẹ̀ náà láti ẹwọ́ pàápàá jùlọ nínú mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan òru mẹ́wàá gbẹ̀yìn òru kan nínú òru mẹ́wàá gbẹ̀yìn yẹn ni Lailatul Qadr máa ń jẹ báwo wá ni èmi pẹ̀lú rẹ láti wá láǹfààní láti ṣe àmúlò òru yìí ọ̀nà tá a lè gbà àmúlò rẹ̀ ni ká wa kù tí mẹ́wàá gbẹ̀yìn ti tó. ká lò dáadáa lọ́nà tí òfin ní lọ mọ́ wa lọ́wọ́ nítorí pọ́lọ́ ń sọ pé Laylatul Qadri khayrun min alfi shahr Laylatul Qadr ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ tẹ ẹ bá divide one thousand by twelve yóò fún wa ní eighty what eighty four àbí eighty three eighty three years ọdún mẹ́tàléní ọgọ́rin subhanallah àwọn olùmọ́ni kò lè jẹ́ bẹ́ẹ̀ fún ẹnìkan àfẹnijẹ́ ọba sùn tó dúró ti ń bẹ́ lọ́n tó dúró ti ń ṣe sọ̀lẹ́ ọ̀sọ̀lẹ́ yìí ṣe táwọn yorùbá máa ń ṣe fa wípé àwọn fẹ́ máàkì Lailatul Qadr mo rò pé gbéwò ìdánwò wa báyìí lẹ́fi fẹ́ máàkì yorùbá lẹ́fi àwọn atọ́ àwọn màmá bàbá gbogbo wọn máa dá wákà wọn máa kọrin bàbá alágbádá mú wá ìyá àtàmẹ̀dó náà dá sí wọn ni a bá wọn tọrọ irọ́ lásán wọn wá lọ sí supageti àbí kọ́ tiẹ̀ lọ sí ráìsì wọn wá máa bú ọbẹ̀ lú àti yóò bá lẹ́kọ̀ọ́ wọn fẹ́ràn àjọyọ̀ ọ̀rọ̀ irọ́ burúkú sẹ́ńtọ́lọ̀ ní kẹ́mẹ́sì ń lè látòkọ́ dé rẹ̀ anabi sallallahu oni man qama laylatal qadr imanan wahtisaba gufira lahu ma taqaddama min dhanbihi ẹnikẹ́ni tó bá ti dé dúró sí lọ́n tó ṣe sọ̀lẹ́ ẹ̀sìn wo la máa dúró sí asọ̀lẹ́ nítorí pọ́pọ́ lọ́gbọ́ àti nítorí pọ́dọ̀ náà ló ti wọ́ ẹ̀sán rẹ̀ ọlọ́run ṣàforíjì gbogbo tó ti síwájú fún nínú ẹ̀sìn. àsìkò ti tó tọ́ yẹ kọjá pé bí wọ́n máa tẹ̀ ń ríra wọn mú nídìí ẹ̀tàn jẹ kọ́ yẹ kó rí mú mọ́nà o ẹgbẹ́ wọn ti gbẹ́sìn yìí wọn náà lọ bá wọn tò kẹ bàbá olówó tán ṣẹlẹ̀ lásìkò ọdún yẹn ó tún máa háwó mbẹ owó rọ́ọ̀wù ọwọ́ apàdánù rẹ̀ lẹ́yìn náà déètì lè lásìkò ọdún tẹ̀ tara yín jẹ wọ́n tún lọ péjọ wọ́n gbé mọ́tíláṣí mú twenty seven mọ́tíláṣí mú twenty five mọ́tíláṣí mú twenty three èyí tí wọ́n á ní ṣẹlẹ̀ yìí ọjọba nínú nǹkan tuntun máa jẹ́ kí òsùn wá òun náà ni àdúrà tánàbí sallallahu alaihi wasallam ní ká ṣe tá a bá wọjà torí tó bá ọba yín lọ ẹ bá lè ṣe tí wọ́n bá pè bìkan lọ́jà ó yẹ kí ẹ kọ sí àbáwọjà yẹn. àdúrà yìí kọ́ ẹ kó gbogbo ẹni tí ó bá wọjà ń rí sìnkà nítorí pé majority ẹni tí wọjà tó rántí kọ́ yẹ ká ṣàdúrà yìí ni wọ́n máa gbàgbé láti ṣe fún ọ tó wọ̀ oore ńlá wa ti fò wọ́n rùn aburú ńlá ó lè ṣẹlẹ̀ sí wọn bẹ̀ nítorí pé ibi tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa kórìíra jù nínú gbogbo olùkọ̀ọ̀kan òun náà lọ́jà ibi tọ́lọ̀ ń sì fẹ́ràn jù nínú gbogbo olùkọ̀ọ̀kan ní mọ́ṣáláṣí àdúrà yìí táǹbà ti ń ṣe ká tó wọjà ń bẹ nu tí máa jẹ́ kó sùn wọn sẹ́ kó nípa kó tẹ̀wọ̀n ẹ̀yin náà gbọ́. abdullahi ibn umar radiyallahu anhuma ọlọ́gbẹ̀gbà ọ̀rọ̀ yìí wa wọn náà nàbì sallallahu alaihi wasallam sọ pé man qala hina yadkhulu as-suq ẹni tó bá fi lè sọ ọ̀rọ̀ yìí nígbà tí ó wọjà. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على وهو حي لا يموت بيده الخير كله أبي بيده الخير كله وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير كله وهو على كل شيء قدير تباوي به أنا بني كتب الله له ألف ألف حسنة كتب الله له ألف ألف حسنة ومحى عنه ألف ألف سيئة وبنى له بيتا في الجنة حديثي الإمام أحمد أتوامي لقبجاري أسف سعرين له النبي صلى الله عليه وسلم قل بقباني تسفل تبا في وجه أصعيك لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير كله وهو على كل شيء قدير ọlọ́run ọba ọkọ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ládàá fún un ìbá ń sọ̀rọ̀ bísí ẹ̀rí ó ti tẹ̀ wọ́n ni ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ládàá nítorí pé ọkú gbólóyìn ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kí lọ́jọ́ one million ọlọ́run ọba ọkọ̀ fún yẹn. torí ẹ̀ náà la sọ pé kakọ́ sí àbáwọjà ní kíkọ tí ó hàn gbangba tí gbogbo èèyàn ó rí àfàfọ́jú tọ́ ẹ̀pẹ́ ẹni tó lójú jẹ tí bá ti ń kà àfọ́jú náà lè sìn jẹ nítorí pé tó o bá wí nígbà tó fẹ́ wọjà ọlọ́run ọkọ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún dáadáa fún ọ ètò túmọ̀ sí kan kọ́ wa mọ bẹ́ẹ̀ wà mẹ́hà ànhù àlfà àlfẹ̀fẹ̀ yẹ ẹ́ ọlọ́run ọba ó tún wá pa ẹ̀ṣẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún rẹ fún ọ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ẹ̀ṣẹ̀ láti one million ọlọ́run ọba ó tún parẹ́ fún ọ kò tún ma lórí báwọn wa bana lahu baytan fil ọlọ́run ọba kọ́lé kan fún lálẹ́ jẹ́nà Allahu akbar ọlọ́run dàpọ̀. bí a máa rántí ṣe àdúrà yìí torí pé àwọn nǹkan tá a ti sọnù fúnra wa ti pọ̀ jù èèyàn kàn máa wò pé hmm, kí làwọn wá lọ sọ́jà náà rí a fẹ́ rọ̀rá ọ̀rá kíni tí a fi ṣe nǹkan kan akramakumullah bóyá wọ́n alágbọ̀n sàlẹ́mẹ̀ wọ́n wọ́n kàn wọnú ọjà ní kò àkùsí kan ẹ wá dúró fòtó sí i torí ẹ̀já kí ì sára tọ́ba wa jẹ́ pé ṣọ́ọ̀pù ẹ̀yọ̀ la ní kọ́ ṣọ́ọ̀pù ẹ̀yọ̀ kan là lọ bá ti ṣe pé láwọn ara lé wa gbogbo iná ni wọ́n máa yọ ṣọ́ọ̀pù láǹtí máa lọ ra ń tàn ra márùn bẹ lára lé ṣọ́ọ̀pù mẹ́wàá bẹ lára lé ọgọ́rùn-ún bẹ lára <laughs> tẹ ẹ bá ní ọjà nù ẹ ṣàdúrà tẹ ẹ bá ní kì í sọjà ẹ bùkátà láti ṣàdúrà sọjà ni àbí ìsọjà ẹ wá dáhùn kì í sọjà járí ọjà kí ni nítorí lè jọjà ó náà ni pé ara lé ni wọn gba ṣọ́ọ̀pù àwọn ilé kan tún wà ń bì àwọn èèyàn tún gba ṣọ́ọ̀pù àwọn ilé kan tó wà ń bẹ àwọn èèyàn tó gba ṣọ́ọ̀pù sí àwọn ilé kan tó wà ń bẹ àwọn èèyàn tó gba ṣọ́ọ̀pù sí àwọn ilé kan tó wà ń bẹ àwọn èèyàn tó gba ṣọ́ọ̀pù sí lọ́nà tó ṣe pé gbogbo ṣọ́ọ̀pù táwọn èèyàn gbà wọn tó ń tipa àwọn èèyàn ń gbé inú àwọn ilé àtòkè rẹ̀ ó ti di ọjà àjẹpọ̀jà làfẹ́ wọ̀. ṣẹlẹ̀ mọ̀ pé rúrẹ́ náà pọ̀ kí ẹ bá ti ṣe máa rí láwọn ìlú wa gbogbo ọ̀nbẹ̀ńbẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀nbẹ̀ńbẹ̀ ní Kánò bẹ́ẹ̀ náà ló rí ẹ bá dé lọ níbẹ̀ àwọn ilé ilé ilé náà wà táwọn èèyàn ti gba ṣọ́ọ̀pù ṣọ́ọ̀pù ṣọ́ọ̀pù tó ti dọjà tó gbogbo orí ẹlẹ́yìn tẹ́ bá ti fẹ́ wọ̀ báyìí ẹ ṣàdùà nítorí bọ́lá ẹ fẹ́ wọ̀ ẹ fẹ́ wọ̀jà ẹni tí wọ́n ń gbé bẹ̀ ńkọ́ ilé tí wọ́n ń gbé inú ọjà lọ́wọ́ àní gbọ́dọ̀ ẹ̀sìn sí ṣe ìṣẹ̀lẹ̀ máa ṣàdùà nígbà tí ẹ bá fẹ́ wọlé yín lásìkò tí wọ́n sì ń nájà àbẹ́ẹ̀tún ṣàdùà lásìkò tí kálukú ti kó gbálé ilẹ̀ ti sú lẹ́fẹ́ wọlé gbogbo gbalẹ̀ máa ṣàdúrà o nítorí pé ààyè ọ̀ràn ilẹ̀ yín múlẹ̀ sí so nítorí pé èèyàn ò sí ń bẹ̀ kò yọ kúrò lọ́jà ilẹ̀ ti sú kò mú kúrò lọ́jà jíjẹ tó ti wá jọjà yẹn yọọ máa jẹ ààyè tọ́lọ́wọ́n bá kórìíra jù nínú lò so oore ńlá tó wá ń bẹ fún ọ because gbogbo gbàtọ́ bá wọ̀ tán máa ń ṣàdúrà yín alfu alfu hasana ọlọ́run sì pa alfu alfu sayyi'a yọ parẹ́ fún ọ wa bana laka bi dhalika baytan fil janna ọlọ́run tún ti torí rẹ̀ kọ́lé kan fún ọ lálìjẹ́nà alhamdulillah ètò òtúmọ̀ sí pé ẹni tí ti máa gbá àrìnjà kọ́ lọ́ máa gbé àrìnjà ilé tí a náà tó ń gbé dáa adúpẹ́ fọlọ́ nínú àwọn nǹkan tí máa jẹ́ kó súnmọ́ èèyàn kọ́ òun náà ni ká máa sìn láti ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àmọ́ fáhàn wa dáràn púpọ̀ ahọ́n wa kìí sábà ṣètọ́lọ́n púpọ̀ ahọ́n sì lálákòóbá jù lára lẹ́yìn náà lọ́kàn abẹ́ ẹja ní káhọ́n wa kọ́lẹ̀ sí ìrántí ọlọ́ tẹ́bá wo ẹni tí máa kó èbú ọlọ́lọ́mọ iye èbú tí ẹlòmí ti bú làárọ̀ tẹ́bá wo ẹni tí máa ṣépè ọlọ́lọ́mọ iye èpè tẹ́lòmí ti fẹ́ làárọ̀ tẹ ẹ bá wo ẹni tí máa kọrin ọlọ́lọ́mọ iye orin tẹ́lómi ti kọ́ láàárọ̀ tí wọ́n máa sin àwọn olórin jẹ tọ́ ẹni tí wọ́n ń ṣèrántí ọlọ́ irú wọn sọ wọn láwùjọ ó yẹ ká máa fa hàn wá ká máa ṣèrántí ọlọ́ nítorí pé ń bẹ nínú nǹkan tí ó jẹ kó sùn wọn sẹ́kọ̀tẹ̀ wọn ẹnìkan wọn bá nàbẹ̀ wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní gbogbo àwọn nǹkan tó lọ́n ṣe lófin nínú ẹ̀sìn Islam ó pọ̀ gan ó ti pọ̀ jù fún un fàálìmì ṣẹ́yìn àtẹ̀ṣẹ́bàtò bẹ́ẹ̀ mo ń fẹ́ kọ́kọ́ mi ní nǹkan kan tẹ́mi náà máa tẹ́ máa rọ̀ ma tó fi jẹ́ pé tí mo bá wájú ọ̀gbìn dàlùkìyàmà ẹ̀san rẹ̀ tèmi náà pọ̀ tó ń ti wípé mo lè má lè ṣe nǹkan púpọ̀ anábìnrin zálù lè sànú kàrọ́tẹ́bẹ́n mẹ́ndékìrìlà má jẹ́ kí ahọ́n rẹ má jẹ́ ọyẹ má jẹ́ ogbò níbi ìṣèrántí ọlọ tó ń bá ti ń ṣèrántí ọlọ ládàá tiẹ̀ náà kọ́ yọ pọ̀ tó bá ti jọ gbẹ̀ndà lùkìyàm. Abu Hurairah radiyallahu anhu ọgbẹ̀gbà wa látọ̀dọ̀ anábì sallallahu wa sallam ó ní kalimatani khafifatani ala al-lisan taqilatani fil mizan habibatani ila ar-rahman subhanallahi wa bihamdihi subhanallahi àwọn gbólóhùn méjì kan ni o tó ṣe pé wọ́n fúyẹ́ púpọ̀ lórí ahọ́n wọ́n á máa wúwo jọjọ lórí òṣùwọ̀n wọ́n sì jẹ́ gbólóhùn méjì tí Ọlọ́run ọba ọba aláàánú jùlọ tó nífẹ̀ẹ́ sí jù subhanallah subhanallah wa subhanallah al irú àwọn gbólóhùn yìí ká máa wí lọ́pọ̀lọpọ̀ wọ́n bẹ nínú nǹkan tí máa jẹ́ kí òṣùwọ̀n asẹ́kọ̀tẹ̀wọ̀n. النبي صلى الله عليه وسلم أني الطهور شكر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض الحديث النبي صلى الله عليه وسلم أني كاسي مانا إداجي بابو دودوني بولون الحمد لله أما كونسون كي أقول gbólóhùn alhamdulilayi a máa kún sùn subhanallah àti alhamdulillah méjèèjì gan máa kún ọ̀sùn àbí ká sọ pé subhanallah alhamdulillah wọn a máa kún ẹni tí ń bẹ láàrin sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì subhanallah ajẹ́ pé gbólóhùn yọ yẹ kó máa tẹnu wa jáde púpọ̀ subhanallah walhamdulillah tábàtún wa fi kún pé wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah ọ̀pọ̀ pàtàkì púpọ̀ nínú àdìsá nàbì muhammad sallallahu alayhi wa sallam etí abu hurairah tún gbà wá anabi ni man qala xiina yusbixu wa xiina yumsi subxaana allahi wa bixamdihi mi'ata marra lam ya'ti axadun yawma alqiyaamati biafdala mima jaa bihi إلا أحد قال مثل ما قال أو زاد عليه حديث جاء حديث توفي السنين الإمام مسلم لو أنا بني بقباني تبا الصلاة tó sì tún sọ ní ìrọ̀lẹ́ lẹ́yìn ìgbà tílẹ̀ sú tó bá sọ pé subhanallahi wa bihamdi tó bá sọ bẹ́ẹ̀ ní gbọ̀ngàn láàrọ̀ tó tún wí bẹ́ẹ̀ ní gbọ̀ngàn nígbà tó rùn wọ̀ ẹnìkan ò ní wá bá ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam pẹ̀lú sẹ́tọ́ lọ́lá ju tiẹ̀ lọ àyàfẹ́ni tó náà bá sọ ọ́rùn tó sọ àbọ̀sọ̀ jù bẹ́ẹ̀ lọ kí wọn á ní tí àǹfààní wá sí tó fi wá sọ̀rọ̀ fún wa láti sọ pé subhanallahi wa bihamdihi subhanallahi wa bihamdihi subhanallahi wa bihamdihi subhanallahi wa bihamdihi nígbà ọgọ́rùn lójúmọ́ káwí láàrọ̀ tóorùn bá sùn wọ̀ ká tún wí so eléyìí ẹnìkan ò ní wájọ gbẹndàlùkìyàm pẹ̀lú sẹtọ dáa tiwa lọ àfẹnitó náà bá wí bẹ́ẹ̀ àbí bá wí jù bẹ́ẹ̀ wíwí ju bẹ́ẹ̀ lọ yẹn láì jẹ́ kó fi nọ́mbà sí ntí ó fi wí ju bẹ́ẹ̀ lọ ó wí ní ìparí ntí ó wí ó ju ọgọ́rùn lọ so ládàá rẹ̀ yọ pọ̀ tó bá dijọ́ gbẹ̀ndà lùkìyàmù. bákan náà anabi sallallahu alayhi wa sallam ó man qala dubura salati al-ghada ilaha illa allah la sharika له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير مئة مرة قبل أن يثني رجليه كان يومئذ من أفضل أهل الأرض عملا إلا من قال مثل ما قال أو زاد على ما قال النبي صلى الله عليه وآله وسلم ó ní ẹnikẹ́ni tó bá fi lè sọ pé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd yuhyi wa yumit biyadihi alkhayr wa huwa ala kulli shay'in qadir nígbà ọgọ́rùn lẹ́yìn ìgbà tá àsùbà ṣáájú kó tó yí rẹ padà síbo ti ṣe jókòó nígbà tó sálámà onítàn yóò jẹ́ ẹni tó lọ́lá jù tó ṣiṣẹ́ tó lọ́lá jù nínú gbogbo ẹni tí ń bẹ lókè pẹ̀ níjọ́ náà àyàfẹ́ni tó nà bá sọ rúntọ́ sọ àbí tó bá sọ jù bẹ́ẹ̀ lọ. gbogbo àwọn eléyìí wọ́n ń bẹ nínú àwọn nǹkan tí máa jẹ́ kí òṣùwọ̀n séèyàn kọ́ tẹ̀wọ̀n. bẹ́ẹ̀ náà ni la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala káwé nígbà ọgọ́rùn-ún lójúmọ́ láàárọ̀ kátúnwé nígbà ọgọ́rùn-ún ní ìgbà tóòrùn bá wọ̀ lálẹ́ eléyìí ọ̀nbẹ nínú àwọn nǹkan tí èèyàn máa ní ládàá tó pọ̀ lórí rẹ̀ tán bákan náà àwọn sẹ́wà tó lọ́n ẹlẹ́dàá wa tó ṣe àdéhùn fún gbogbo ẹni tó bá ṣe pé yọ gba ìsan ńlá lọ́dọ̀ òun tó bá ti jọ́ gbẹ̀ndà àlùkìyàmù gẹ́gẹ́ bọ́lá ti ṣe sọ nínú alukur'ani alákùnlé nínú rẹ̀ ni ká gbọ́ lọ́n ká tún gba àwọn tírà Ọlọ́run ọba gbọ́ ká tún gbọ́jọ́ kan ìgbọ́ ọlọ́run ọba ti fi hàn wá kíkẹ́ ń bẹ nu tí èèyàn máa fi gba ládá tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa nínú rẹ̀ òun náà ní ká máa ṣe sàrà ká máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa ká máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn ká sì máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn ọlọ́run tó ti fi hàn wá pé eléyìí náà ń bẹ nínú tí èèyàn máa fi gba ládá tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa nínú rẹ̀ òun náà ní ká máa ṣe sọ́lẹ́ ká sì máa yọ zakia nínú owó wa ọlọ́run bá tún fi hàn wá pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀ pélé yìí náà ń bẹ nínú tí èèyàn máa ti torí rẹ̀ gba aládá tó pọ̀ tí ó sì mú kí rere èèyàn kọ́ tẹ̀wọ̀n lórí òṣùwọ̀n tó bá di jọ́gbìn lẹ́mùkìyàm nínú àwọn nǹkan wọ̀nyí tí máa jẹ́ kó sùn wọn sẹ́ iṣẹ́ rí kọ́ tẹ̀wọ̀n ó náà ní pípé àwọn àdéhùn téèyàn bọ́ lọ́wọ́ bá ṣe tó bá bọ́ lọ́wọ́ bá ṣàdéhùn ọgbọ́dọ̀ pé àdéhùn yìí àdéhùn kan sì ń bẹ tí gbogbo wa ti bọ́lọ̀ sí òun náà ní pé tá a bá délé ayé á wà á máa sìn lónìí nìkan tá a bá jẹ́ ẹni tí ń ṣe bẹ́ẹ̀ tá a sì bá bẹ́ẹ̀ kú eléyìí náà ń bẹ nínú tí ó mú kó sùn wọn sẹ́ẹ̀rì wa kó tẹ̀wọ̀n tó bá di dọ́gbìn dàgbéyàmù bákan náà nínú àwọn nǹkan tó lọ́wọ́ bá ní tẹ̀yìn bá ṣe a máa jẹ́ kó sùn wọn sẹ́ẹ̀rì èèyàn tẹ̀wọ̀n òun náà ní pípáyọ̀ ọlọ́run ní kọ̀kọ̀ níbi tẹ́nìkan ò ti rí wa kápáyà rẹ̀ ọ̀rọ̀ gbogbo èèyàn lọ́rùn láti hùwà ọ̀daràn láti ṣe ntọ́lọ́run ọba ọ̀fẹ́ níbi tẹ́nìkan kan ò ti rí àmọ́ ká bẹ̀rù ọlọ́run ká mọ̀ pé ọlọ́run ọba ń rí wa ká ti torí rẹ̀ ká má ṣe nǹkan tí ọ̀dà ó pàtàkì púpọ̀ sẹ́mi kí téèyàn bá rí wa òpin rẹ̀ kó fi wá sí yẹ̀yẹ́ pípẹ́ àìwọ́ náà ló tún hùwà ọ̀daràn báyìí kò níná tí ó fi wá sí kò sí lálùjáná tá à ń fẹ́ dábàá pé ó ti torí fi wá sálùjáná rẹ̀ tó ẹja kíyè sára kárí pé à ń bẹ̀rù ní wa lọ́nà tó ṣe pé àní lùgbà rẹ̀ nínú àwọn sẹ́ẹ̀rì eléyìí máa jẹ́ kó sùn wọn séèyàn kọ́ ó náà ní bíbẹ̀rù ẹni tí bá ń bẹ̀rù ọbẹ̀ ẹlẹ́dàá wa nínú àwọn sẹ́ẹ̀rẹ̀ yìí òun náà ní títẹ̀lé tọ́lọ̀ ká sì máa sọ òdodo ká máa ṣe sùúrù ká jó ní tẹríba ká máa ṣe sùyàm ká máa sọ abẹ́ wa jìnnà sí gbogbo ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ ká sì máa sì rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ nínú àwọn sẹ́ẹ̀rẹ̀ nìyẹn tó máa ń jẹ́ kí iṣẹ́ tó máa ń jẹ́ kí sẹ́ẹ̀rẹ̀ èèyàn tẹ̀wọ̀n lórí òṣùwọ̀n tó bá di jọ́ gbẹ̀ndàlùkìyàmù nínú àwọn sẹ́ẹ̀rẹ̀ olóore tó tún máa ń jẹ́ kí iṣẹ́ èèyàn tẹ̀wọ̀n òun náà ní kìyàmù lẹ́yìn ká máa dìde lóru láti máa ṣe sọ̀lẹ́ ọ̀nbẹ́ nu tọ́lọ́wọ́n bá máa wò máyìn tí ìfẹ́ rí èèyàn tó fi máa ń tẹ̀wọ̀n lórí òṣùwọ̀n tó bá dijọ́ gbẹ̀ndẹ̀lù kìyàmù nínú àwọn ṣe olóore tó tún máa ń jẹ́ kí iṣẹ́ èèyàn ní iṣẹ́ rí kó tẹ̀wọ̀n lórí òṣùwọ̀n lọ́jọ́ gbẹ̀ndẹ̀lù kìyàmù onáni gbọ́dọ̀ sọ́wọ́tì ẹ̀yìndà rasulillahi sallallahu alayhi wa sallam ká máa rẹ̀ wá sílẹ̀ tá a bá wà lọ́dọ̀ anabi sallallahu alayhi wa àwọn anabi dípò anabi ń sọ̀rọ̀ rẹ́ sílẹ̀ ṣùgbọ́n à anabi máa ń ka anabi sallallahu alayhi wa fún wa a gbọ́dọ̀ rẹ̀ ń sílẹ̀ a gbọ́dọ̀ jẹ́ni tó máa sọ̀rọ̀ tọ́rọ̀ wa ohun ẹni tí ń ka àdìsí anabi sallallahu alayhi wa fún wa nínú àwọn iṣẹ́ òun náà ni aljihadu fi sabilillah jíjagun sójú ọ̀nà ọlọ́run jíjagun sójú ọ̀nà ọlọ́run ó sì pé oríṣi mẹ́ta wọ́n á máa jagun wọ́n a máa fi dúkìá jagun wọ́n a sì máa fahán jagun wọ́n a máa fahán jagun pé fífi jagun òun náà ni máa padà mẹ́mi lọ bákan náà fífi dúkìá jagun òun náà ni kẹ́ ẹ náwó yín sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run fáwọn ẹni tó fẹ́ lọ jagun àbí náwó yín láti ṣiṣẹ́ eléyìí tó ṣe pé yọ ọ̀ràn ẹni tó lọ jagun lọ́wọ́ láti lọ jagun àbí kọjá pé nǹkan tẹ́yìn ṣe yẹn òun gan alára ó lè má ní í ṣe pẹ̀lú ogun ṣùgbọ́n yóò ṣe ìrànlọ́wọ́ Islam láti máa bẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀dájú wọn fi jagun nígbà tí a bá fẹ́ ja àwọn amúnáfìkì lógun àwọn lógun já hàn lọ. á ṣàlàyé òdodo fún wa á sì fẹ̀sìn òdodo hàn wọ́n ẹni bá tẹ̀lé onítàn sórí rẹ̀ ẹni tó bá kọ̀ láti tẹ̀lé òní wàhálà bá bákan náà nínú àwọn ṣe olóore tó máa ń jẹ́ kó sùn wọ́n tẹ̀wọ̀n lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù òun náà ní ká ṣe sùúrù sùúrù èèyàn máa ṣe sùúrù lórí àti tẹ̀lé tọ́lọ̀ tá a bá ní sùúrù a lè ṣe tọ́lọ̀ sùúrù la ní la fi ṣe sọlẹ sùúrù náà ní olówó ní ló fi yọ zakat sùúrù náà ní la fi ṣe siyam sùúrù lèyàn fi ṣe hajj so sùúrù à ń bukata rẹ kálíbà máa tẹ̀lé tọ́lọ̀ sùúrù ẹlẹ́kejì ó náà ní sùúrù eléyìí tó ṣe pé èèyàn ò ní téèyàn ò fi jìnnà sáti sẹlọ ẹni tí ò bá ní sùúrù kò ní jìnnà sáwọn wà pálapàla kò ní jìnnà sí gbogbo ntọ́lọ́ bákan náà ẹlẹ́kẹta ọ̀nà ni ká ṣe sùúrù lórí àdánwò nílé ayé tá a wà gbogbo nǹkan ò lè má lọ gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ ní gbogbo ìgbà o á rí pé n tá a fẹ́ n tí ó wù wá àdánwò àmì wò yóò máa ṣẹlẹ̀ ìwọ̀n gbà tá àdánwò bá ṣẹlẹ̀ sámi bá ṣẹlẹ̀ kò sí nǹkan kan tá ti pàdé rẹ̀ tá a fi lè ṣàṣeyege bí sùúrù ọ̀bẹ ṣe lè sọ ọ̀bẹ̀rẹ̀ yìí. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إليه جاء àlàyé àwọn ṣẹ ní ìwọ̀nba sókè àwọn ìta àtúntì sọ eléyìí tó sèkúté yẹn bá ń ṣe ọlọ́run á máa mú káwọn sẹ́yìn kí wọ́n tẹ̀wọ̀n lórí òṣùwọ̀n ẹ sì má gbàgbé kíkẹ́ kí ni tá à ń dù à ń dù kọjá pé iṣẹ́ rí wa òní ọ̀pọ̀ ju iṣẹ́ ẹ̀bù wa lọ lọ́nà tó ṣe pé ńgbà wọn bá wò síra wọn rírí wa tọ́ba ti lè tọ́ba ti lè tẹ̀wọ̀n ju àìdá wa lọ eléyìí ó fún wa láǹfààní àtijọ́ màlìjẹ́nà àtijọ́ máa lè jẹ́nà ń bùkátà ká ṣiṣẹ́ rẹ̀ àtijọ́ máa lè jẹ́nà ń bùkátà kí sẹ́ẹ̀rì wa kọ́ tẹ̀wọ̀n ọlọ́run ọba kó sèmi pẹ̀lú yín lọ́mọ àlìjẹ́nà iṣẹ́ téèyàn ṣe téèyàn fi dọ́mọ àlìjẹ́nà nírọ̀ ọlọ́run ọba kó fún wa sí i Ramadan tí ń bọ̀ yìí ọlọ́run ọba kó jẹ́ kó sojú ẹ̀mí wa ọlọ́run ọba kó jẹ́ ká àlàáfíà ká fi ṣe Ramadan náà gbogbo àwọn èso eléyìí téèyàn máa Ramadan téèyàn fi soríire jáwa náà nípìn tó pọ̀ níbẹ̀ ọlọ́run ọba mọ́kọ ìyànjú wa mọ́kọ ẹ̀sìn wa ti sí wa lọ́wọ́ ṣàánú wa má ṣe dá wa dára wa nígbà kọ̀ọ̀kan subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní sẹ́ a máa náwó lé ìyàwó wa lórí ni lóde wọn bùkátà rẹ̀ bọba ti ṣe tó àbí lóde wọn báwa ṣe lágbára mọ́ àkọ́kọ́ ni pé kò sí téèyàn lè ṣe fún yàn tó lè tẹ́yàn lọ́rùn pàápàá jùlọ obìnrin gbogbo nǹkan tí ọkọ bá ṣe yóò máa wò pé kò ṣe tó náà sòkè ṣe dandan náà ní pé gbogbo tí ìyàwó bá ti béèrè fún iná lọkọ gbọ́dọ̀ ṣe fún pàápàá jùlọ nígbà tá a bá mọ̀ pé n ti ń béèrè fún kò sáǹfààní fún lọ títí àbá ní nǹkan míì tó lè dípò rẹ̀ àbùrọ̀ máa nánà dànù ṣùgbọ́n ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ orí pé gbogbo nǹkan tó ti pétọ́ ọba ṣe fún ó lè mú ká pàdánù ẹ̀mí kó o ṣe fún àwọn nǹkan tó ti pétọ́ ọba ṣe fún kò lè mú ká pàdánù ẹ̀mí àmọ́ yóò mú kí ìsẹ̀mí yẹn kó nira púpọ̀ ọ̀ràn yẹn ni kò ṣe fún àmọ́ nǹkan tó jẹ́ pé kò ní í ṣe pẹ̀lú pé ẹ̀mí bọ́ kò ní í ṣe pẹ̀lú pé ìnira bá sẹ̀mí ṣe eléyìí náfìlà lásán ni. torí di eléyìí wọ́n rí pọ̀ ń sojúṣe rẹ̀ o gbóúnjẹ sílé ó sì pèsè aṣọ tíyàwó ọmọ wọ̀ o sì pèsè ibùgbé fún un lọ́nà tí òfin ni máa sọ pé ò fún un lóúnjẹ o fún un tó ń níta ti fi kọ́ láti kékeré rẹ̀ òun náà níyàn kò sí oúnjẹ níta máa jẹ àfihàn ọlọ́run ọlọ́ so ọmọ wa súra ní gbogbo ògbà tí ó fi lè máa fi gbóyàn torí pé tó bá jẹ oúnjẹ mi òun náà bá funfun bí iyán ó lè ṣe lẹ́sùn ó lè mú dákú ó lè má pọ̀ tó ń torí ọlọ́run ràn lọ wọn náà rí bẹ́ẹ̀ kó tó di pọ̀ fẹ́ obìnrin yẹn ó jẹ́ pé tó wù ọ́n kò jẹba lọ ẹ̀bà ni ní gbogbo gbà ìwé sì jẹba a sì mọ̀ pé ẹ̀bà dínwó gidigidi tá a bá wò sóúnjẹ mi ó wá ṣe ṣe ṣe pé kí àwòyọ máa jẹ sẹ̀mó rárá kọjẹ́. ẹ̀bà náà lọ́ mọ̀ wá gàrí gbogbo gba gàrí tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé nǹkan tóbìnrin ń bùkátà tó ní í ṣe pẹ̀lú kẹ́mi rẹ̀ to àbí tó ní í ṣe pẹ̀lú kí wàá lọ́ọ́ má bá ìṣẹ̀mí rẹ̀ ọ̀ràn yẹn lọ́jọ́ lórí rẹ̀ pé kò pèsè rẹ̀ máǹkà míì tó yàtọ̀ sí lẹ́yìn bí kọjá pé ojoojúmọ́ lè ń pa àgùntàn lẹ́yìn tẹ̀ǹjẹ̀ wò sí lágbára rẹ̀ kódà ó lágbára láti lọ́ọ́ máa ra ẹran lórí àtẹ̀ǹjojúmọ́ àmọ́ lè ṣèṣe inṣàlá kọ́ ọ máa lọ ra pàmà ìyàwó rẹ̀ náà sì máa pàmà jẹ sọ wọn máa fi pàmà fi tìkẹ́ jẹ oúnjẹ fún un nítorí agbára ọba tí ọba ká pàmà kí ló burúkú rẹ̀ fọ́ ẹ̀fọ́ yẹn yọ sáàf gẹ́gẹ́ bí ọbẹ̀ àtẹran eléyàn kò sí wàhálà ń bẹ nítorí pé ẹ mọ̀ yín pé ẹran kìí sùn gangan ló ń jẹ ẹran nǹkan ni wọ́n máa fi gbẹ̀mí ró tó ń ti pé kò sẹ́ni tí ọbẹ̀ lọ pé kígbèsè ayé wọn lè débẹ̀ àmọ́ sọ pé tó bá lọ ṣẹlẹ̀ ìyàwó yẹn ọ̀lẹ́nu ọ̀rọ̀ tó fi lè máa fẹjọ́ rẹ̀ sùn torí alihamudulilayi ó pèsè oúnjẹ ó tún pèsè ọbẹ̀ agbára rẹ̀ ọ̀kẹ́ran ni so ìgbà tágbára rẹ̀ bá ti ka òun tún rà so alihamudulilayi tó wá ṣeéṣe kọ́ ẹ́ pé ìyàwó yẹn ọmọ fowó ẹran lẹ̀ ọlọ́mọdé àmọ́ kò sí ní tó burú kíyàwó rẹ̀ ó bùn ọ́ lówó tó bá fẹ́ bùn ọ́ kò wá ní fi dictate pé ẹ máa fi rẹ̀ lé a torí kó bá yá ọ padà rí i pé o ò sojú sí mo bùn yín lówó yìí kò sí wàhálà mi kò sẹ́ni tó bùn ọ lówó tó lè gbà ọkọ ló bùn ọ ní ìyàwó ló bùn ọ kò sí wàhálà wọn lóbìnrin tó bá lóyún sínú abẹ́ni tí máa ń rí ma nínú Ramadana yìí ṣé wọ́n ṣe sùyàm àbí wọn à ní ṣe tí wọn bá ní ṣe kí ni ó di pò síyàmù tiwọn akọ́nipẹ́ ni tó lóyún àti ẹni tí ń re ma tí wọn bá ti ní ilé ṣe síyàmù kó wọn má sì ra wọn létí. àmì ìtọ́dọ́gba jù òun náà ní pé lẹ́yìn Ramadan wọ́n san padà ọ̀rọ̀ pé wọ́n máa fún aláìní lóúnjẹ oúnjẹ tó bá ti fún aláìní ó ti tó fún un eléyìí kọ̀dọ́gba bí ọ̀rọ̀ àwọn olùmọ̀tá sọ pé yóò san padà nítorí pé ẹni tó sọ pé wọ́n máa ṣe fídíà wọ́n máa fáláìní lóúnjẹ ńṣe làwọn fi wọ́n wé bàbá arúgbó kùjọkùjọ tọ́lá tó pé wàhálà lẹ́dẹ́ náà yóò fi kù náà hó fídíà tó ń ṣùgbọ́n àwọn olùmọ̀ àwọn ṣèwádìí ìjìnlẹ̀ wọ́n rí i pé ẹni tí ń sáré tọ́jẹ́ pé ó ṣeé ṣe kó gbádùn lẹ́yìn rẹ̀ òun náà ló lóyún jọ òun náà lẹni tí ń re má jọ nítorí pé olóyún olóyún lónìí tó bá di lọ́la yóò bímọ ó dàbí ẹni tí bá ń ṣe lónìí kó gbádùn lọ́la ẹni tí ń re má lónìí tí ò lè ṣe sùyàm tó bá di lọ́la yóò ti gbọ́mú lẹ́nu ọmọ yóò lè ṣe sùyàm eléyìí lọ dọ́gba jù pé wọ́n sàn padà ní eléyìí jọba ẹ àwọn ọjọ́ yẹn pọ̀ ṣé àwọn èèyàn lè pin mọ́wọ́ kí wọ́n bò ń ṣe ọlọ́mọdé wọn ò ní pín àlùjáná rẹ mọ́wọ́ kí wọ́n bọ̀ wọ́ ìwọ náà lọ wọ àlùjáná tara rẹ. wọ́n ní tá a bá wá rajà láwùn tá a rówó san ṣé a ti máa gbalada pé a ti fi irú owó yẹn ti sàrà tásìkò àti sanwó bá wá tó tí ò rí san tá a máa gba aládàá pé ìlọ́po méjì ru owó yìí rárá o nítorí fi ń sọ ni ẹni tó bá yáwó ẹni tó sì rajà láwìn kò yáwó ọjà ló ń rà láwìn ilé ìjọba. wọn làwọn gbọ́ pé ìwà Ànábì sallallahu alaihi wa sallam òun ló ṣe sábàbí tí ọ̀pọ̀lọpọ̀ fi gbẹ̀sì Islam. bó wá làwọn àwọn ànábì rí àti kí ni àti kí ni ànábì máa ṣe torí pé àwọn náà fẹ́ sí ìwà rẹ̀ kálí bá a máa hùwà rẹ̀ bóyá ọlọ́run lè ṣe ń sábàbí islam gbọ́wọ́ tiwa náà torí wù wá kọjá pé islam gbọ́wọ́ wa. ni pé eléyìí kìí tí lè sọ kan méjì ó ń gángan lára ó tó ní gba wákàtí márùn-ún nítorí pé ìwà anabi muhammed sallallahu alayhi wa sallam ó pọ̀ gan láwọn wà dáadáadáadáadáadáadáa ogbe tá à ń sọ nípa wà rere ṣèké níka rere ara àwọn anabi sallallahu alayhi wa sallam náà là ń ti rí tontori ẹ olùmọkàtí àti kọtura ọjọ ìdí mẹ́rin wọn pè ní akhlaqun nabi sallallahu alayhi wa sallam àwọn wà anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ lẹ ẹ̀yin tẹ́ máa ń kọ tọpíkì hudan wa bushra ọyẹ kele yìí náà wá njọ kan wípé àwọn àwọn anabi wa muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní ṣé a lè wọ́n lè gba ẹ̀jẹ̀ wa nínú ramadan kó sì má kó bá síyàmù wa bẹ́ẹ̀ gbígbà tí bá gbẹ̀jẹ̀ rẹ̀ kó bá síyàmù rẹ̀ jẹ́ lópin ìgbà tí wọn bá ti mọ pé tí wọn bá gbẹ̀jẹ̀ lára rẹ òye oníkọ mọtò yìí ọba kọ tó ń fi di pé wọn tún rọ mílíkì tí mílíkì bá ti kẹnu rẹ ta kẹnu rẹ ńkọ máa sẹlẹ Ramadan náà ti lọ. àmọ́ tó bá yẹ pé nǹkan ń sèyàn àárẹ̀ ń dá yẹn láàmú wọn ń bùkátà kí wọn fa ẹ̀jẹ̀ síyàn lára tẹ́mátì ẹ̀jẹ̀ sí ọ láàtà sùyàmù yẹn bàjẹ́. nítorí pé ẹ̀jẹ̀ oúnjẹ ni ìtọ́ dáa jù nínú oúnjẹ tá a jẹ ẹni máa dẹ́jì ẹ̀jẹ̀ yun oúnjẹ tó dáa jù tá a jẹ nù tẹ́mátì wá fa ẹ̀jẹ̀ síyàn lára à ọkọjá jẹun lásán ti ṣe kí ni ó ti bàjẹ́ kálukú sinmi. wọ́n lè sọ nípa aládàá sanabi sallallahu alayhi wa sallam ń ni tó bá rìn lọ sí báwo wá lẹni tó bá wọkọ̀ lọ tó náà gbaru ládàá à ń bẹ lọ́n kó náà gba ládàá àmọ́ kò lè dàbí tẹni tó rìn sẹ̀ tó gbẹ tó rìn sẹ̀ ń gbẹ́sẹ̀ kan ń gbé kan òkè ń gbé kan lẹ̀ ń gbé kan òkè ń gbé kan lẹ̀ kí ẹsẹ̀ bẹ́ẹ̀ lẹni tó bá gùn kankan lè jẹba tẹ́lẹ̀ túmọ̀ sí pé tọ́ba wa ṣe é ṣe ká tí a ti fẹ́ wọ mọ́ṣáláṣí nìyí ẹni tó wá wá séjúmọ́ à ó arọ apáàkì mọ́tò tiẹ̀ sẹ́yìn bá tó ní obìnrin sẹ̀wá tó obìnrin sẹ̀wá tó obìnrin sẹ̀wá kíkí gbogbo ọmọ bọ̀ máa ń lọ hmm, àmọ́ tó bá gbé sí gímú ẹnu ọ̀nà báyìí gbà sẹ́wọ̀n kọ́ wọ ẹsẹ̀ tí ó gbé kò ní lọ títí wọ́n tó wá lọ gbọ́kọ̀ rẹ̀ sí òkè tàkì kan ọ̀hún lọ́nkàn sẹ́wọ̀n kó rìn ó rìn ó rìn ó rìn khayr inshallah ọjọ́ bó ṣe jẹ́. wọ́n ní sẹ́yìn bá náwó léyàwó rẹ̀ lórí sẹ́yìn fi ya jẹ ṣé ó sì tọ́ sẹ́yìn bá ní ọ̀yá ìyàwó máa bọ̀ tíyàwó ọba wa dá yẹn lóhùn sẹ́yìn sẹ́lọ̀n àbí báwo. àkọ́kọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa lábẹ́ òfin rẹ̀ ó ṣe lófin pé kẹ́ ẹ máa náwó lé àwọn ìyàwó yín lórí ọlọ́run ọba fún yín lọ́lá lórí àwọn ìyàwó yín nítorí nǹkan méjì ọlọ́ni bima faddala Allahu ba'dahum ala ba'din wa bima anfaqu min amwalihim ọlọ́kùnrin yín láti lọ lórí àwọn ìyàwó yín fọ́ ẹlẹ́ẹ̀kejì nítorí tẹ̀nà lórí àwọn ìyàwó yín. òfin ọlọ́run sọ wípé tí ọkùnrin ti máa ń náwó lé ìyàwó rẹ̀ lórí ti ń tọ́jú ìyàwó ṣùgbọ́n tí ìyàwó ìgbọ́rọ̀ tọkọ bá lọ ya yóò ní kọ ya òun ọ̀wà wọ́n ní kí wọ́n máa pè ní náṣẹ́zẹ́ náṣẹ́zẹ́ aláìgbọ̀rọ̀ ẹni tó bá ti kìí ṣe pé gbogbo àìgbọ̀rọ̀ aláìgbọ̀rọ̀ sọ́kọ lẹ́nu níbi ìbùsùn tóbìnrin bá ti wá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kò lẹ́tọ̀ọ́ sí kọ́kọ́ náwó lé lórí máa. ọ̀dà tọkọ náà bá wá náwó lé ìyàwó lórí ṣé ìyàwó tó náà bá kọ oorun fọkọ rẹ sáàpò ṣẹdá àbí òṣèdá tó káwọn obìnrin mí náà máa fi kọ wípé ńṣe lọ́lọ́ ni ká gbọ́rọ̀ sí i lẹ́nu torí kó fún yín lájùlọ àti owó tẹ̀ ń ná. ẹ lè náwó àjùlọ ló kù sá tó ń torí de eléyìí báyìí òun ò rò pé òun ọgbà ìpè òun àyọgbà ò yọ gbé pè òun torí pàjùlọ náà ṣe ha kù tó ìdínú táwọn bisalòlá àti náà sọ pé tí ọkọ bá pè àwò pé kọ́ wá sórí ibùsùn tó lò wọ́n wá màlẹ́kọ̀ ọmọ fún títí tí fi jì yẹ sọ pé lé èèyàn rádaràda tó ìyàwó rẹ tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ ẹ pálímọ́dàrí ọ̀rọ̀ dùn lẹ́nu yóò lè àmọ́ kò pé kí wọn náà kórun fún ọ àmọ́ wa túnṣe díẹ̀ àmọ́ títí tí o fi máa tọ́jú ilé rẹ wọ́n ní kí lọkùnrin o ń bùkátà alákọ̀ọ́kọ́ obìnrin ò lè fẹ́ o ọkùnrin ló máa ń fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì tó bá dọ́kùnrin tán kò lè gbé ẹrù ẹ̀ o lè tọ́jú obìnrin o lè o lè gbọ́ jíjẹ àtìmú rẹ̀ o lè dáṣọ sí lọ́rùn o lè pèsè ibi tí wọ́n máa gbé kúkú máa ṣe sùn yá tó o ní ṣe zina inṣọ́ọ̀lá máa ṣe sùn yá eléyìí pàtàkì púpọ̀ ká mójútó. Eh, eh, islam wa òfin ó pọ̀ nínú islam gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan tọkùnrin kan bá fi lè fẹ́yàwó tí ọmọ ṣe tó ní ṣe pẹ̀lú ìnáwó lórí ìyàwó ẹ̀ bíi jíjẹ bíi mímu aṣọ tí ó wọ ibi tí ó gbé islam nípa tí wọn kà wọn máa ń pè ní i'sarun bin nafaqa i'sarun bin nafaqa kò sáàyè fún ẹ whatsoever láti pọ̀ ń jẹ owó ìyàwó ẹ̀ wọ́n náà sọkùn nígbà tí èsì pọ̀ gbádùn tó ń fẹ́rù rẹ̀ fọ́mọ rẹ̀ àbọ̀ ń fẹ́rù rẹ̀ fábúrò rẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ o lè gbárù rẹ̀ gan kó wọ́n máa ṣe sí mọ́mì rẹ̀ náà kọjá pé bàbá rẹ̀ ni ìtọ́jú mọ́mì rẹ̀ kò ní wọ̀ so ẹlẹ́yìn àkọ́kọ́ nù ẹlẹ́kejì òun náà tún ní pé ẹni tó fẹ́yàwó ó padà hàn ó lówó ó ń tọ́jú rẹ̀ ó ń fún lóúnjẹ ó ń dá masha allah ó pèsè tí wọ́n o wàlẹ́kìn kí é sọkùnrin abẹ́rẹ́ sẹ́ mùsùlùmí irú eléyìí ọlọ́mọdé á tù wọn ká òfin ọlọ́run ó tù wọn ká èyí nítorí pé ara ti islam wò ní kí bá ti fẹ́ yà wò. lágbọn ọwọ àtìyàwó rẹ o láíláí ẹ àtún ronú bàjẹ́ ma nítorí pé òun nídìí obìnrin obìnrin ló ti níyì òun nídìí ọkùnrin ọkùnrin ló ti níyì kí ló tún wá fẹ́ bíra ọ̀padà ni ọ́ so irú eléyìí lábẹ́ òfin ọlọ́run ọkọ wa sọ pé ẹ ń tó ni pé àsìkò tá a wà yìí tẹ̀ ó ní tí òòrùn bá mú dáadáa òòrùn gan ló máa lágbára kó burú òfin ọlọ́run asopá filẹ̀ fọdún kan ṣé òòrùn onímúnà lọ́dún bọ́dún kan bá pé sáàrí pọ́ báyàwó lò àtúwọ̀nká lábẹ́ òfin ọlọ́run torí ẹ̀ ti jẹ́ pé tẹ̀ ń bá mú yàn lórí tẹ̀ ń mú lọ́rùn pé kọ́ fẹ́yàwó kọ́ fẹ́yàwó tí ń bọ́rí tí ń pè ń fẹ́yàwó ẹ sá fi mí lẹ̀ tẹ̀ mọ́ kó ń lọ́ mọ ara rẹ̀ sáwọ́lẹ́lẹ́ tó o ti hàn pé òun fúnra ara rẹ̀ ọ̀lẹ ni bóyá di rẹ̀ ti kú tó ẹ̀ ń fẹ́ káàsì rí òun ó tu sẹ́wọ̀n yóò tu àbí òní tu yóò tu tó bá ti fẹ́ yàwó àṣírí ó tu o wọ́n sọ láàrin jà o pé àǹtí òun ló ń fẹ́ àǹtí báwo tó ń gbà tí ọkọ ọba ti lè dá nǹkan kan sí ọ̀dà àǹtí àbí ọ̀dà àǹtí ọ̀dà àǹtí Islam sọ pé àtúwọ̀n ká tẹ́lẹ̀ ìjẹba náà mo sọ pé ẹni tó bá fẹ́ yàwó yóò jọkùnrin yóò sì lè gbé ẹrù ìyàwó. wọ́n ní tí àwọn èèyàn tó bá máa ń sa ìdásí yẹn tí yẹn lè fi lélẹ̀ fún ó sì fi lélẹ̀ fún nígbà tí èsì pọ̀ fẹ́ sọ ẹrù rẹ nù ẹbí wọn ló nílé àbí ìyàwó rẹ ló nílé ni ọkọ ló nílé wàá fi lélẹ̀ fún yàwó bí ọba wọ ọmọ ẹbí ìyàwó ni wọ́n padà sílé tiwọn sọ àwọn lẹ́lẹ́ tó ń torí de lé ibà ò ní filélẹ̀ filélẹ̀ bá o anábì sallallahu alaihi wa sallam ọlẹ́ gbọ́dọ̀ yan àwọn ìyàwó tọ́ba kọ́yìn síyàwó rẹ̀ orí ibùsùn náà torí ẹ̀ ké sọkùnrin lẹni tí wọ́n máa sákúnyàwó tí wọ́n aṣọ pọ̀ ń yàn lóde òun filé lẹ̀kùn filé lẹ̀kùn dàrí. wọ́n ló wù àwọn káwọn máa ṣe sàárà ṣùgbọ́n gbèsè pọ̀ ọlọ́wọ́n bá yín sán àwọn kìlẹ̀ wádìí di gbèsè gan-an gbogbo onílàkà ìjẹ gbèsè nítorí pé tẹ ẹ bá kú tẹ má gbé sínú sàárè tẹ jẹ mùsùlùmí anábì lẹ́mìí ò ní gbádùn ó dìgbà tán bá tó bá yín gbèsè. so kí á ní tá a fẹ́ wá ti torí rẹ̀ máa jẹ gbèsè jẹ gbèsè jẹ gbèsè ẹlòmíì ọkàn rẹ̀ balẹ̀ sí kọ́ máa jẹ gbèsè aburú ńlá ni o kò sẹ́ni tí ó jẹ gbèsè láyé tí ó lè gbé rí torí ẹni tó yáwó lọ́dọ̀ rẹ̀ ọmọ bẹ̀rù rẹ̀ gbogbo gbani tó lọ rí báyà kí lọ́ọ́ fẹ́ máa yáwó fún kí a máa ṣe ń tó ju agbára wa lọ kágbára wa ká òun náà ní ká máa ṣe tó bá yẹ pé túláàsì ló ti ọdẹ di gbèsè tó bá gbowó lówó ní nínú ẹ̀mí rẹ pọ̀ fẹ́ san ọlọ́run ọbọ̀ sì bọ̀ san má gbowó lówó pẹ̀lú ẹ̀mí pé ní san nítorí pé nínú àdìsí anábì sallallahu alaihi wasallam ó ní man akhadha malan nas yuridu itlafahu àtìlẹ́fọ̀ ọ̀gbọ́ ẹnikẹ́ni tó bá gbowó àwọn èèyàn tó yẹ pé ń tọ́gbà lérò pẹ̀lú rẹ ni pé òun ọ̀jẹ̀ ni ọlọ́run ọbọ̀ pọ̀ náà torí délé ẹ sọ́ra fún gbèsè gbèsè máa sọ̀yàn dẹni ẹ̀tẹ́ ni gbèsè máa sọ̀yàn dẹni àbùkù ni wọ́n ní táwọn bá fẹ́ wọ shoprite àtàwọn supermarket sọ́jà náà ni bẹ́ẹ̀ ni ọjà ni ọjà ni kí ni wọ́n pè super market tó ń torí pọ́jà ńlá ni gbogbo ń tọ́ ń fẹ́ ó rira lójú kan náà ó sì nídìí ká máa dúnadúrà wọ́n ti kọ price ẹ̀ sí lára ó lè jẹ́ èèyàn kan náà lọ́ọ́ dálẹ̀ ọjà náà tó bá wọ ọbẹ̀ tó bá bẹ́ lọ́n èèyàn ti wọlé tọ́lọ̀ wọn bá bínú sí ó yẹ kó ọbẹ̀ lẹ́ni tó ṣàdùà wọ́n lẹ́nìkan ra lé lọ́dọ̀ àwọn ńgbà tó wá kó wọlé wa ó tún lọ́wọ́ gba five percent ọlọ́mọdé wọ́n ló tún gba làádá ọlọ́mọdé àbọ̀báyìn rálé ni ṣé èsì kó sa alágàtà tó bá pé béèrè alágàtà lẹ́sìn àbámà sáwọn náà sọ yẹ kí wọ́n máa gba ten percent five percent àbámà ṣùgbọ́n ẹ̀sìn wọ́n ní gbàtà Nábì sallallahu alaihi wasallam sọ pé tí wọ́n bá yáwó lọ́dọ̀ wa. kó tó di pásítọ̀ àti sanwó ntó ọlọ́run ti máa fún wa ní ládàá irú owó tá a yá yìí tọ́ba wa di pásítọ̀ tó tóun ò rówó san ọlọ́run ti máa fún wa ní lọ́pọ̀ méjì ládàá irú owó tó yá wọ́n ní síbẹ̀ náà ni tọ́ba ti pé káfíìrì là mùsùlùmí là fi pè é nítorí pé alimuslimu akul muslim so because ẹ̀yin ọmọ ẹsẹ̀ béèrè nítorí ibi tẹ́ ń gbé ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ẹ̀sìn islam rẹ̀ káfìrí ni máa bá ti mùsùlùmí fẹ́ yáwó káfìrí fẹ́ yáwó ọ̀nyá káfìrí kí ló dé tẹ́yìn máa sáré sáwọn kèfèrí táwọn sì ń sá fún yín kí làwọn já mọ́ ẹ̀yin kà wọ́n kún ẹ̀yin ọ̀já mọ̀ kankan lójú tiwọn àwọn ń wò yín pé kí lẹ já àwọn ò ẹ̀yin ọmọ wa sáré sí wọn sẹ́yìn ọmọ pọ́tà yín burúkú làwọn wọn kórìíra yín kọjá gbogbo nǹkan tòun gbà tó mùsùlùmí sùn tó ń sún àsùnpìyè kò jẹ́ mọ̀ ta wọn lọ́tà nítòsí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láwùjọ yorùbá mi kẹ́ni kí ló ń ya sí ń ya lówó kó fi àbókù tútù ń ya lówó kó fi àbọ̀ ń ya lówó kó wọ́n ní télọ̀ tí ń rán sọ́tà sọ ń sẹ́kù lọ́dọ̀ rẹ̀ tó lè lo fẹ́ lómi ọlọ́mọdé àgbà kí wọ́n bá nílò aṣọ ẹlòmíì o torí pé ẹ̀tọ́ wò aṣọ wo mo gbé fún ẹ̀ wo lọ lẹ́mọ̀ yìí bàbá télọ̀ bá ní ara aṣọ tí máa kù lọ́dọ̀ wa ni yọ gba owó kọ́ lọ ra tèmi kò fi si sẹ́yìn ṣe bẹ́ẹ̀ bó ti yẹ ká máa ṣẹnu látòní o torí pé aṣọ tí mo gbé fún ọ wáìtì ni ọwọ́ mi ṣe àpò búlù sínú. mo ní búlù ti wá ó ní bàbá ẹ má dààmú bá ti máa ríro aṣọ bá à nǹkan yín ló lè jà èlò wọn ń ta èyí tẹ́ fi tẹ́lẹ̀ ṣòkòtò iye báyìí ẹ fún lówó rẹ̀ kọ́ lọ́ọ́ bá yín rà wàhálà wọn láwọn amadíyà ni wọ́n sọ pé ànábì Ìsá ti wá gidi lẹ àwọn èèyàn tó ẹ kó ni wọn náà máa téèyàn bá ti máa parọ́ tó bá sọ̀rọ̀ kò yẹ wo fáìlì yẹn nítorí pé irọ́ náà ni ó tún máa bí ma irọ́ náà ni ó máa pẹ́ ká kí ni a fẹ́ fi rọ́ irọ́ náà ni kò gbọ́ ìdáhùn rẹ̀ ni pé irọ́ ni. wọ́n ní ká tún bá wọn tún àdúrà àti wọjà ká bá wọn tún ṣe ẹni tó gbọ́ yóò máa sọ fún yín. táwọn lè fa alukur'ani ṣe ringtone rárá o àti sọ má fi ṣe nítorí tó bá ti bẹ̀rẹ̀ sí ní kí alukurani ẹ̀ rí i pé wọ́n ní tìjọ́ ká débi kan hmm, hello so bígbà tẹ̀ ń já ayé alukurani jákujà nù ẹlẹ́ẹ̀kejì akramakumullah ẹ lè wà ń lè gbẹ̀ jáǹsẹ̀ tí wọ́n wà pẹ̀lú yín tó bá rìn ajẹ́pẹ̀yìn lẹ́sẹ̀ sábàbí tí wọ́n fi ń ké alukurani lè gbẹ̀ béèrè ti parí kò tẹ̀ jọ béèrè ọlọ́run kọ́ ìyàwó kan lẹ̀ wọ́n tún wá fẹ́ ìyàwó mi wọ́n tún wá padà fẹ́ ìyàwó alákọ̀ọ́kọ́ wọ́n tún tún fẹ́ padà èwo wá ní ọ̀jẹ̀ nàmbà wán èwo ní ọ̀jẹ̀ nàmbà tù ní ìtọ́ba nọ́mbà tó bá wọ̀ kó fún wa kọ̀ọ̀kan wa níta wa kàn mà ní pé ìyàwó rẹ ti di mélòó ó ti di méjì wà kọ́lá subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa astaghfiruka wa atubu